بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، لوني أتسواج إن كتاب رياض الصالحين إليت الإمام النووي رحمه الله تعالى إليت قفوا لا راويتي الإمام النووي تقوى قلنا رياض الصالحين هو وإلا الإمام النووي رحمه الله ولا وترى تقوغا إما وترى هناني الأربعون النووية إما وترى هناني كتاب الأذكار إما وترى هناني ترى المجموع شرح المهذب إما وترى هناني روضة الطالبين وتنا وترى مين رجدي جاب الشرح صحيح مسلم رحمه الله تعالى أديتي تي إذا نلقوا أعطيما التسواد لوريه ونني حديثي 292 إبن لا برد لوري رياض الصالحين تلنا حديثي الإمام النووي وأن سعد ابن أبي وقاص رضي الله عنه في حديثه الطويل الذي قدمناه في أول الكتاب في باب النية أن رسول الله صلى الله عليه وآله وسلم قال وإنك لن تنفق نفقة تبتغي بها وجه الله إلا أجرت بها حتى ما تجعل في في امرأتك حديثي هو لدي أقول باب النفقة على الأهل باب النفقة على الأهل هو لدي أقول باب النفقة على الأهل so ننو لولي أو لبي لي تجونا لولي و في نو لولي وان لدي بي إني حديثي جواي صحابي تبقى حديثي onani Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ọjọ́ ọ̀kan nínú àwọn almuhajirun àwọn tó ṣe pé wọ́n ṣe hijira pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam láti Mẹ́kà wá sí Madina Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹni mẹ́wàá anabi sallallahu alayhi wa sallam dárúkọ pé kí wọ́n jẹ́ ọmọ àlùjẹ́nà wọ́n bẹ nínú ẹni tá a ti fún ní ròdùnú títí yóò wà lìjánà àwọn ẹni mẹ́wàá yìí àwọn náà ni abubakar umar uthman ali azubair ibn al-awwam talha ibn ubaydillah sacad ibn abi waqqas abu ubayda amir ibn al-jarrah abdulrahman ibn cawf àti sa'id ibn zayd radiyallahu canhum jamiica. àwọn eléyìí àlàyé nípa pé wọ́n kó wá nínú àdìtẹ̀ ẹ̀yọ̀ kan. anabi sallallahu alayhi wa sallam ó fi yé wa nínú ẹgbà wa ẹyọ kan wípé gbogbo àwọn eléyìí wọn bẹ nínú ẹni tá a ti fún ní rò pé wọn wà lìjánà wa illa ẹni tá anabi sallallahu alayhi wa sallam tó ti fún ní rò pé wọn wà lìjánà láti ayé níbí wọn ju yèyí lọ ṣùgbọ́n àwọn eléyìí làlàyé wọn ni ló wá nínú àdìsí ẹyọ kan anabi sallallahu alayhi wa ti ṣàlàyé pé gbogbo wọn ọmọ àlìjánà ni wọn nínú àwọn míì tí wọn wá nínú àdìsí anabi sallallahu alayhi wa sallam ó ní wà Bilal kí ni nǹkan tí ò ń ṣe ní iṣẹ́ olóore eléyìí tó ṣe pé kọ́ hàn sí wa nítorí pé mo gbúrò ìró bàtẹ́ ẹsẹ̀ rẹ nínú àlùjànnà Bilal ó sọ fún anabi sallallahu alayhi wa ó ní wọn máa ṣe kan tó ń ṣe eléyìí tó ṣe kó ṣe ṣe kọ́ máa hàn tayọ wípé tóun bá ti ṣe àlùwalá òun máa ṣe sọ̀lẹ́ tó ń bá ti sàlùwàlá òun máa ṣe sọ̀lá eléyìí mú wa mọ̀ ẹ́ pé àtijọ́ bá ti sàlùwàlá ó yẹ ká ṣe sọ̀lá kéré jù rákà méjì eléyìí tá a mọ̀ sí sunnatul wudu sunna àlùwàlá. bákan náà arákùnrin kan Ànábì sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé ẹnìkan wọlé wa bá yín ní ìṣẹ́ ọmọ àlùjẹ́nà ni arákùnrin kan wọlé ó tún dìgbà míì anábì tún wọlé wa bá yín ní ọmọ àlùjẹ́nà ni arákùnrin eléyìí tó wọlé ní ìjọ́sí òun náà ló tún wọlé ó tún dìgbà mí anabi sallallahu alaihi wasallam tún ní ẹnìkan wọlé wá bá yín nìsan ọmọ àlùjẹ́nà ó tún tẹ́ ní ìṣáájú yẹn ó tó wá di pé abdullahi ibn amr ibn al-as radiyallahu anhu ó yọ tẹ̀lé lọ́lé ó sì fi lọ síbi jọ́mìlú lọ́dọ̀ rẹ̀ láti wo àwọn aṣẹ́wó ní ṣe eléyìí tó mú láti jọ ọmọ àlùjẹ́nà pẹ̀lú pàánà fi jẹ́rìí sí fún ọmọ lórí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ju iṣẹ́ táwọn ń ṣe iná lárakùnrin yìí ń ṣe láti fi jọ́sìn fọlọ́run ọba lọ eléyìí wá dá nídìí kan ó mú fètè lù tèbè rè pé kí ni nǹkan tó ń ṣe tó fi jẹ́ pé torí kó ti kọ́kọ́ sọ fún pé aáwọ̀ kan níbẹ̀ láàrin òun àti bàbá òun tí òun ní jẹ́ kó wọn lọlé ọwọ́ padà jẹ́wọ́ fún pé kò sáwọ́ láàrin èmi àti bàbá mi ṣùgbọ́n nǹkan báyìí báyìí ni mo gbọ́ lọ́dọ̀ nàbì sallallahu alaihi wa sallam eléyìí tó mú mi fẹ́ súnmọ́ láti mọ kí ni nǹkan tí wọ́n ń ṣe tó fi jẹ́ tiẹ̀. wọ́n fi hàn Sa'ad ibn ó fi hàn Abdullah ibn Amr wípé kìí ṣe pé sọ láti òun ló lékún sí kìí sì ṣe pé ọ̀nà tó òun gbà sẹ́sìn iná lọ yàtọ̀ sí tara yòókù bí ìbá ṣe wípé òun sùn rí lọ́jọ́ kan lẹ́ni tó di ẹnìkan sínú lọ òun èdìyàn sí so sàábẹ̀ yìí wá ibi tọrọ wà táwa náà bá lè ṣe bẹ́ẹ̀ jẹ́ àná ti ṣe mẹ́wàá nù akramakumullah bẹ́ẹ̀ náà lárábìnrin tó sọ pé gìrì máa gbé òun bẹ́ẹ̀ náà lárábìnrin tó sọ pé gìrì máa gbé òun arábìnrin tó sọ pé gìrì máa gbé òun lánàbí sallallahu alayhi wa sallam tó fi hàn yí pé tó o bá fẹ́ ṣe sùúrù kó wàlìjánà tó o bá sì fẹ́ máa bọ́ pẹ́lọ̀n kí nǹkan ti ń ṣe ọkókó mẹ́ à lánàá wọ́n sọ fún pé ṣe sùúrù ọ wàlìjánà tí ò ní fẹ́ wàlìjánà arábìnrin yìí ni màá ṣe sùúrù ṣùgbọ́n ẹ mi bẹ lọ́n nítorí pé ńgbà tí gìrì bá gbé mi níṣẹ́ ni wọ́n máa ń bọ́ sí hóhù Ànábì sallallahu alayhi wa sallam ọba bẹ́lọ̀n òsìbọ́ sí òwò bẹ́ẹ̀ mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn sàhábà lánàbí sallallahu alaihi wasallam tó ti fún ní rò láyé ń bí pípé ọmọ àlùjánà ibn abi Waqqas radiyallahu anhu tó gba àdìsí wa òun náà ọjọ́ kan nínú àwọn tánàbí sallallahu alaihi wasallam tó ti fún ní ròdùnú pé ọmọ àlùjánà ni wọn ọlọ́run ní tàwa là ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àti àwọn òròyìn rẹ̀ tó ga jù kó dákun kó ṣàánú àwa náà kó fi ìkẹ́ rẹ̀ kó fi kárí wa kọ́mọ jẹ́ kí tiwa kó sà wá náà lọ́mọ àlùjànnà kọ́lọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá kó yááfì wa kó sàmójú kúrò fún wa kó ṣàánú wa kó fà wá náà sí àlùjànnà rẹ̀ kọ́mọ sì sí wa lọ́kàn nínú àwọn ẹni tí ó fi náà rẹ̀ jó. Sa'ad ibn Abi Waqqas ọ̀rọ̀ tí ó gbà wáyé al nawawi ó ní bẹ nínú hadithihi at-tawil Sa'ad eléyìí tó gùn alladhi qaddamnahu fi awwal al-kitab fi bab an eléyìí tó ṣe pé a ti sọ nípa rẹ̀ ṣáájú ní ìbẹ̀rẹ̀ tírà yìí ní ibi tá a ti sọ̀rọ̀ nípa àníyàn kí ni tó wá nínú àdìtì yẹn ní tó wá nínú àdìtì yẹn òun náà nípa nàbì sallallahu alaihi wasallam ọbẹ̀. ní ìgbà tí Sa'd ibn Abi Waqqas ti ń sáré àárẹ̀ tó ṣe pò náà ni Sa'd ibn Abi Waqqas tó bá kú ìgbà tó bẹ̀ wò náà àárẹ̀ tó ṣe pé Sa'd rò pé wọn bá kú ṣùgbọ́n tọ́lọ́ wọn bọ̀ kádàrà pé wọn bá kú ànábì wa bẹ̀ Sa'd nígbà yẹn àsìkò yẹn jẹ́ ìgbà táwọn ti lọ ṣe hijjatul wada hajj ìdágbére ànábì wa bẹ sáàdù wò màtó bẹ́ẹ̀ wò so sáàdù wa ń sọ pé àárẹ̀ ti ń ṣe mí yìí báyìí tó bá lọ já sí tọlọ́jọ́ èmi ni mo lówó tó pọ̀ ìmà ṣe é fọwọ́ sí ike kí n fi gbogbo owó mi kí n fi ṣe sàrà ànábì sallallahu alaihi wasallam ní rárá ó ní ọ̀dà ìdá méjì nínú mẹ́ta rẹ̀ ńkọ́ ànábì ní rárá qala shatru àwọn ní sẹ́ kí n fi ìdá méjì nínú mẹ́ta dúkìá mi kí n fi ṣe sàrà tíyẹn bá mú two over three tíyẹn bá fi ṣe sàrà one over three ni ọ̀sẹ̀ kù ṣé mo lè fi ṣe sàrà ànábì ni rárá ó tún ní ó dáa tí two over three tó bá ti pọ̀ jù ṣé mo lè fi one over two dúkìá mi ṣé mo lè fi ṣe sàrà ànábì ni rárá alákọ̀ọ́kọ́ two over three ẹlẹ́ẹ̀kejì one over two ẹlẹ́ẹ̀kẹta one over three eléyìí tó jẹ́ ìdá kan nù mẹ́ta anabi sallallahu alaihi wasallam ní athuluth wa thuluthu kathir ìdá kan nu mẹ́ta lọ wí yẹn ni pé kò burú ó lè fi ṣe sàrà ìdá kan nu mẹ́ta náà pọ̀ la an tatruka warathataka aghniya khayrun min an tada'ahum 'alatan yatakaffafuna an-nas kó o fi àwọn ẹni tí ó jogún rẹ̀ sílẹ̀ ní olówó ọlọ́rọ̀ ó lóore ju kó o fi lọ láláìní tí ọmọ àtẹ́wọ́ sáwọn èèyàn torí ẹ̀ islam kò gbà kò síbò sí lè sọ pé ìmánì ń gùn tó a kó gbogbo dúkìá rẹ jáde tó máa fi gbogbo dúkìá rẹ tó máa fi tọrọ tó máa fi dúkìá rẹ tó máa fi ṣe sàrà islam ọ̀farama pé gbogbo dúkìá rẹ ọ̀dà lójú ayé rẹ nìyẹn sọ wá lè mú ìdá méjì nínú mẹ́ta dúkìá rẹ kò fi ṣe sàrà bì islam ọ̀tún farama tó bá jẹ́ pé ìdákanu mẹ́ta ni islam gbà wọlé ẹ rí i pé ọ̀rọ̀ tí Sa'd ibn Abi Waqqas ń béèrè yìí ó ní í ṣe pẹ̀lú kẹ́ni tó lówó ọ̀nà nínú owó rẹ̀ fi ṣe sàrà lójú ayé rẹ̀ fẹ́ni tó bá fẹ́ ṣáájú kó tó di kókó béèrè lọ́dọ̀ ànábì ànábì wa fọwọ́ sí n'inu nínú mẹ́ta péré kò fọwọ́ sí tó ju ìdá nínú mẹ́ta lọ. wọ́n fi ń yé yí pé ìdí tá a fi fọwọ́ sí nínú mẹ́ta péré kí ìdá méjì nínú mẹ́ta ọmọ fún ọ òun náà ní tó o bá fi ẹni tí ó jogún rẹ sílẹ̀ ló lówó ó lóore dúpọ fi wọn sílẹ̀ ló lòṣì lọ tọmọ wa tẹ́wọ́ sáwọn yẹn àwọn olùmọ̀ nípa ṣẹríà wọn wá lo ntí ṣẹríà fọwọ́ sí pé yẹn lè ṣe ṣáájú kú wípé náà ni tá a lè gbà láyè kó ṣẹlẹ̀ lẹ́yìn nítorí pé ṣẹríà faramọ́ pé èèyàn lè fi ìdá kan nínú mẹ́ta dúkìá rẹ̀ ti sàrà lójú ayé rẹ̀ wípé kí ẹni tí yọ gbowó lọ́wọ́ rẹ̀ kọ́ gbà á lọ́wọ́ rẹ̀ tààràtà kó tó di kókú. àti pé tíyẹn bá tún fẹ́ fi owó rẹ̀ náà ṣe sàrà àfẹ́nìkan lẹ́yìn ikú ṣẹ̀rí àtúngbà yìí pé irú ń tó lè fi ṣe sàrà ń lójú ayé rẹ̀ kó tó kú irú rẹ̀ náà ló lè fi ṣe sàrà fún yàn pé kọ́ gbà lẹ́yìn ìgbà tó bá kú. eléyìí ló wọ báàbù lọ́sọ̀yà wípé tíyẹn bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ nínú dúkìá rẹ̀ wípé kún fún ẹnìkan nínú dúkìá yẹn ní nǹkan kan lẹ́yìn ìgbà tó ń bá kú ó lè sàsọtẹ́lẹ̀ ntọ́kọjá ìdá kan nínú mẹ́ta ìdá kan nínú mẹ́ta òun náà ní nǹkan tí wàsíyà gbọ́dọ̀ jẹ́ eléyìí tó túmọ̀ sí pé tẹ́nìkẹ́ni tó bá ti lè sọ àsọtẹ́lẹ̀ pé kí wọ́n mú nǹkan nínú dúkìá òun kí wọ́n fún ẹnìkan lẹ́yìn ìgbà tó ń bá kú tí ń tọ́ sọ pé kí wọ́n fún yún tó bá fi lè ju ìdá kan nínú mẹ́ta lọ àní fún ní nǹkan yẹn àyàfi kó jẹ́ pé àwọn ẹni tí ó jogún rẹ̀ wọ́n fara mọ́ pé ká fún ní tó ju ìdá kan nínú mẹ́ta yẹn lọ àìjẹ́ bẹ́ẹ̀ ìdá kan nínú mẹ́ta péré ńlá yà fún nítọ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú kó tún jẹ́ pé ẹni tó sọ àsọtẹ́lẹ̀ pé kí wọ́n fún ní nǹkan kan nínú dúkìá rẹ̀ yẹn kò sí nínú àwọn ẹni tí ó jogún rẹ̀ nítorí pé anabi sallallahu alayhi wa sallam ó ní nínú dúkìá ẹni tó bá kú lẹ́tọ̀ọ́ rẹ̀ ọlọ́run ti pín fúnra ara rẹ̀ kò fi sílẹ̀ fún màláìkà kò fi sílẹ̀ fún ànábì ọlọ́run gangan ló pín torí ẹ̀ fala wasiyyata li warith àyè òsì fẹ́nì láti sọ àsọtẹ́lẹ̀ fẹ́nì lówó kan nínú owó tí mo fi sílẹ̀ lópin ìgbà tẹ́ni tó fẹ́ sọ àsọtẹ́lẹ̀ pé kí wọ́n fún lóhùn bá jẹ́ nìkan nínú ẹni tí ó jogún rẹ̀. Sa'd ibn Abi Waqqas radiyallahu anhu òun rò pé òun kù ni ṣùgbọ́n àwọn ọbẹ̀ ẹlẹ́dàá wa àárẹ̀ tó fi kàn yín

eléyìí ń túmọ̀ sí wípé ní ìgbà tá a bá fẹ́ fún àwọn ẹni tí ó jogún ká pé èèyàn sọ àsọtẹ́lẹ̀ ẹrú rẹ̀ náà wípé kí wọ́n fẹ́ nìkan lẹ́yìn kù ọ́ eléyìí ń túmọ̀ sí wípé ní ìgbà tá a bá fẹ́ pín ogún kìí ṣe pé owó tíyẹn bá fi sílẹ̀ nígbà tó kú tá iná àláàmà ti yọ ẹ̀tọ́ oníkálukú fún ṣáájú ká tó gbé àwọn ìgbésẹ̀ kan nínú àwọn ìgbésẹ̀ eléyìí ti ṣe òun náà ni wípé òkú yẹn ṣé kò jẹ gbèsè kan eléyìí tó ṣe pọ̀ rọ̀ mọ́ dúkìá tó fi sílẹ̀ bí ká kókù yẹn nílé ṣùgbọ́n ilé yẹn ó ti fi dógò lọ́dọ̀ ẹni tó yáwó lọ́dọ̀ rẹ̀ ilé yẹn ò jẹ́ tiẹ̀ láì jẹ́ pa àsan gbèsè o àsan gbèsè torí ká lè bá gbalé padà. bákan náà ẹni tó kú ó ṣẹlẹ̀ ipò nǹkan alára ó jẹ gbèsè kan ọlọ́run ẹlẹ́dàá wa ló jẹ́ ń gbèsè bí ká kó jẹ zakati ọdún kan ó jẹ zakati ọdún méjì ó jẹ zakati ọdún mẹ́ta zakati yẹn á yọ kó nu dúkìá yẹn lábẹ́ rẹ̀ apá kan nínú àwọn fuqaha gẹ́gẹ́ bíi imaamu ahmed ibn hanbal òun sọ pé tó bá jẹ́ kẹ́ni tó kú yẹn kò tí ì ṣe hajj rí ó sọ àsọtẹ́lẹ̀ kò sọ àsọtẹ́lẹ̀ inú dúkìá rẹ̀ láti mú un táàpì lọ́ọ́ bá ṣe hajj so eléyìí jẹ́ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ lọ́dọ̀ apá kan nínú àwọn olùmọ̀ nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ sọ pé rárá ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní ká kọ́kọ́ mú nínú dúkìá òkú yẹn ohun tá a lò láti fi sáyàn rẹ̀ bíi owó tá a lò láti fi wẹ òkú owó tá a lò láti fi ra aṣọ sí lọ́rùn aṣọ òkú bákan náà tó bá jẹ́ pé wọ́n máa ra lẹ̀ níbi tó ti kú ni owó tá a fi ra lẹ̀ ibi tá a sì sí so eléyìí wọ́n ń pè ní mu'anu tajhiz àwọn wá sọ pé ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní tá kọ́kọ́ kalẹ̀ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ní gbèsè tọ́jú àwọn èèyàn àṣà ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní alwasiyya ìdá kan nínú mẹ́ta tó bá ṣẹ́kù ìyẹn máa jẹ́ wọ́sọ̀yà lẹ́yìn rẹ̀ ìgbà náà lọ́ wá ṣẹ̀ṣẹ̀ kàkà pé ogun eléyìí tó túmọ̀ sí wípé islam kò kọ́ wa pé ká kó gbogbo wa jáde ká máa wá fi ṣe sàrà nígbà tí wọ́n níyàwó nígbà tí wọ́n lọ́mọ nígbà tó lóbì àwọn ẹni tí ń bò káàtà fi kọ́ náwó rẹ lé wọn lórí kí ló ṣe tó fi wá jẹ́ pàrọ̀ àtàlọ́mọ kówó rẹ fún láàrin rẹ àti ọmọ rẹ kì í ṣe sàrà ní bẹ láàrin láàrin rẹ àti ìyàwó rẹ kì í ṣe sàrà ní bẹ láàrin ìwọ àtòbí rẹ kì í ṣe sàrà ní bẹ láàrin ọkọ kì í ṣe sàrà fún yàwó ṣùgbọ́n ìyàwó lè ṣe sàrà fún kẹbù sí wá nínú hadith wípé ìyàwó abdullahi ibn mas'ud radiyallahu anhu ó lóun fẹ́ ṣe sàrà pẹ̀lú àwọn gold stone látàrí ọ̀rọ̀ tó ń gbọ́ lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ìgbà tó wá kó tó fẹ́ fi ṣe sàrà tó kó jáde ibn mas'ud wá sọ pé èmi àtọ́mọ rẹ la lẹ́tọ̀ọ́ sí sàrà ìjù obìnrin bá lọ fẹjọ́ sùn anabi muhammed sallallahu alayhi wa sallam wọ́n ló ní ká ṣe sàrà o mo sì ti kún tí mo fẹ́ ti ṣe sàrà jáde ṣùgbọ́n sí ìyàlẹ́nu ọkọ mi abdullahi bin mas'ud radiyallahu anhu ó lóun àtọmọ o làwọn lẹ́tọ̀ọ́ sí sàrà yìí jù anabi sallallahu alayhi wa sallam ní bẹ́ẹ̀ òun àtọmọ rẹ̀ òun àtọmọ rẹ̀ tọ́jọ́ ọmọ rẹ̀ tó bí fún àwọn ni wọ́n lẹ́tọ̀ọ́ sí sàrà yìí jù subhanallah nítorí pé kì í sọ̀rọ̀ yẹn lórí obìnrin kan náwó lé ọkọ lórí ọkọ lọ́jọ́ ràn yẹn lé lórí pé kọ́ náwó lé ìyàwó lórí kìí sọ̀rọ̀ yẹn lórí obìnrin pé kó náwó lọ́mọ lórí ọkọ lọ́jọ́ ọ̀ràn yẹn lórí rẹ̀ pé kó náwó lé ọmọ lórí bọ́ fẹ́ kó ṣe pé ńgbà tí ìyàwó tó bá ṣe sàrà àfọkọ tán ìyàwó náà lọ kó tún náwó ilé lórí eléyìí báyìí obìnrin ó lè ṣe sàrà àfọkọ ṣùgbọ́n kọ kìí ṣe sàrà fún ìyàwó rẹ̀. hadith yìí anábì sallallahu alaihi wasallam wa sọ pé nínú rẹ̀ wa tabtaghi biha wajha Allah إلا أجرت بها حتى ما تجعل في في امرأتك متفق عليه النبي صلى الله عليه وسلم ní òní ná owó kan léyìí tó ṣe pé ọ máa fi wá ojú ọlọ àyàfi kí Ọlọ́run ọba kó san án lẹ́san lórí ẹ̀ tó fi dórí tó fi dórí ohun tó fi sẹ́nu ìyàwó rẹ̀ oúnjẹ tó fi síyàwó rẹ̀ lẹ́nu ó tún gba aláàdá lórí ẹ̀. alimami Bukhari àti Muslim ló gbà wá eléyìí fi hàn wá wípé ẹni tó bá ní ìyàwó tó sì ní àwọn ọmọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká máa náwó lé ìyàwó àti ọmọ wa lórí a máa ná yìí a máa ná lé ìyàwó àti ọmọ lórí lódì wọn bọ́lọ̀ ti ṣe fún wa ẹni tó ní tọ́pọ̀ lódì wọn bọ́lọ̀ ṣe fún ẹni tó ní tí ò tó nǹkan lódì wọn bọ́lọ̀ ṣe fún لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله ẹni tó lọ́n gba rìsìkì láàyè lọ́dọ̀ rẹ̀ kó nínú arzikì tó fẹ̀ tó gbáàyè tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ẹni tó lọ́wọ́ bẹ lẹ́dàá wa tó sì ní kí arzikì ọ há má ọwọ́ wọn bá ní tó nínú rẹ̀ náà ló ti máa ná ṣùgbọ́n ibi téèyàn ti ni bú téèyàn ti ni tó dẹ́sẹ̀ òun náà ní kọjá pé ó ní ọ̀pọ̀ èèbọ̀ ìyàwó rẹ̀ èèbọ̀ ọmọ ó ní kò tó nǹkan wá nígbà tí ò ti tó nǹkan kò sí èèyàn ti ka àbùkù nítorí pé èèyàn bá tó bá bọ́ má ṣe èèyàn bùkátà láti ránṣẹ́ pàlákàrà báwo wá lọkọ ọba ṣe máa jọkọ nígbà tó ṣe pé jẹ́jẹ́jẹ́jẹ́ làwọn ọmọ ọlọ́mọ làwọn wà lọ́dọ̀ àwọn òbí wọn tí wọ́n ń gbé bàbá kan sọ pé bíbẹ lọ́dọ̀ òun ọmọ òun ti sùn ẹbí wọn náà lọ lọ lọlọ tọrọ ọmọ àti ibi tí ọmọ gbé ìnáwó rẹ̀ ó ti ṣubú ó ti ṣubú lọ́nà ìwọ ló kù tó ọmọ ṣe lẹ́yìn lọ́ọ́lé bàbá rẹ̀ ọlọ́gbọ́n jẹ wá kò sí nínú ìlànà tí bàbá rẹ̀ ra sọdún fún gbogbo àwọn ọmọ wọn wọ́n ti gbàgbé páwọn náà làwọn bí ọ ni kò sí nínú ìlànà nítorí kó ti bọ́ sọ́dọ̀ tiẹ̀ ìwọ lọkọ rẹ̀ ní ìsín yìí báyìí akramakumullah a ọjọ́ múra kó múra kó le nítorí pé ayé òṣèrú ẹ̀ mọ́ pé kóbìnrin ọmọ rẹ̀ ti kọ́kọ́ náwó lé lórí àwọn obìnrin tó já sí àwọn ní máa dá sọ sọ́kọ lọ́rùn àwọn ní máa gbé sọ́kọ lẹ́nu níbi táyé bàjẹ́ dé lónìí ìbàdàn wàlà hawla wàlà quwwata illa billah ẹ wàá rí i pé pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n ti di gbẹ̀wù dání tó ṣe é pé àwọn ti di ìyàwó àwọn ìyàwó ti dọ́kọ wọ́n ti gba ṣòkòtò mọ́ wọn ti gbé yẹ̀rì sí ẹ rí i pé gbogbo wàhálà eléyìí tó yẹ kọ́kọ́ máa ṣe lórí bí ó sì máa sánà bí ọ̀dẹ̀ òun ó ṣe dùn tẹ́bi òní pàyàwó tẹ́bi òní pọ́ ọmọ òun àwọn ìyàwó làwọn ṣerú Iyawo o ìyàwó ó lè jẹ́ pé alájàpá ènìyàwó yàwó máa wọkọ̀ alájàpá ká ni ìyàwó lè jẹ́ pé lóru gajọ́ òun ń nígbà tí ọkọ tó ń bẹ ní Iléṣà àbí tẹ̀ ń bẹ ń Ṣakí àbí ọkọ yìí báyìí òun bẹ nílùú Ògbómọ̀ṣọ́ àbí ń bẹ ń Bàdàn àbí ń bẹ lọ́yọ̀ ìyàwó wọn gbéra láago àwọn darí padà ọkọ wa jókòó nígbà tí ayédáyé gàá sí mi létí ọkọ mọ wá pé ìyàwó pé bólẹ́ ti dé báyìí o ṣé ẹ ti fi màǹdó sílẹ̀ ṣé ẹ ti ń bọ̀ o ha ó kó mi lẹ́mi ó ké pọ́ o àwọn ọmọ rẹ ti ń sunkún. la hawla wala quwwata illa billah tó sì dábẹ́ òkúkú dábẹ́ ẹ̀yin náà máa gbọ́ béèrè burúkú tọ́pọ̀lọpọ̀ máa béèrè nígbà tí wọ́n bá fẹ́ yàwó wọ́n máa béèrè lọ́dọ̀ obìnrin pé sọ oníṣẹ́ àbó oníṣẹ́ ah! ṣé ọkọ kọ́lọ́ yẹ ká béèrè lọ́dọ̀ rẹ̀ pé iṣẹ́ wo lo ní tó fi lè fẹ́ ọmọ yìí tó fi lè máa bọ́ tó fi lè máa bí a responsibilities lórí ẹ̀ wọ́n máa pété wò lọ́kọ́ ọmọ àbíyáwó lérè nu ah, iṣẹ́ télọ̀ ọmọkọ́ à télọ̀ ti pọ̀ láyé ah, ok kọ́ lọ pẹ́sẹ́ bírí sókè nù torí ńgbà tá a bá ti rí tóbìnrin náà ṣe bírí sókè ó lè jẹ́ wọ́n máa pè ó ṣiṣẹ́ pétọ̀ wọ́n ní àkọ́kọ́ bírí sókè tó wà lẹ̀ subhanallah gbogbo àwọn ojúṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ni wọ́n fi sílẹ̀ wọn kì í mójútó kí ni ìyàwó jẹ wọn kì í mójútó kí ni ìyàwó lò sọ́rùn kódà ọ̀pọ̀lọpọ̀ wà tó jẹ́ pé ìyàwó náà ní sanwó ilé ẹ̀kọ́ àwọn ọmọ ìyàwó ní sanwó ilé ìyàwó ní ń bọ́ ọkọ ìyàwó ní tún bọ́ bàbá ọkọ ìyàwó ní tún bọ́ ìyá ọkọ. A'udhu billahi minash shaitanir rajim. láwọn alómi obìnrin ló máa ń wọ ọkùnrin yóò máa da sọsọ kọ lọ́rùn bí bá ti ń da sọsọ kọ lọ́rùn sí àwọn obìnrin míì náà ti ń bá dùn àwọn náà tún máa da sọ sí lọ́rùn ẹni tí owó ti ń ná fọkùnrin bá pọ̀ jù lọkùnrin ọ̀pá pàfẹ́ tó sì dáa bẹ́ẹ̀ ẹni tó dá aṣọ sí ni lọ́rùn tá a ti torí aṣọ tí ń dá sí ni lọ́rùn fẹ́ sẹ́wọ̀n pé ń gbọ̀ bá yá òun náà ní òkùnkùn máa bọ́ ni so n ti ń ṣẹlẹ̀ láyé nù kọ́ lọ́wọ́ sànù wa wọ́n mùsùlùmí nínú ojúṣe rẹ òun náà ní kò mọ̀ pé ìyàwó tí wọ́n fẹ́ yín gbogbo bó ti máa tọ́jú rẹ̀ kí ni wọ́n máa jẹ kí ni ni wọ́n máa láti máa sojúṣe rẹ̀ ọlọ́run ọba kì í fi wọ́n sílẹ̀ ọlọ́run ọba kì í dá wọn dára wọn ọ̀rọ̀ yẹn máa padà já sáyọ̀ yìí máa padà já sí ìrọ̀rùn. ẹ wá gbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam fi yé wa nínú àdéhìí wa innaka lan tunfiqa nafaqatan tabtaghi biha wajha Allah illa ujirta biha wípé ó ní ná owó kan láyè ó ní ná kan láyè pẹ̀lú àníyàn wípé ìwọ́n fi ń wá ojú ọlọ́ọ̀ni ọ̀n ọ̀nà nítorí kí wọ́n lè máa pariwo rẹ̀ kálí ayé wọ́n lè máa bá pé wọ́n lọ ṣe náwó yẹn wọ́n lọ ṣe donation yẹn a olówó tí ń fowó sànù mẹ̀kúnnù lẹ́yìn àmọ́ pé bẹ́ẹ̀ sì máa ṣe nù ó ṣe nítorí kárí ó ṣe nítorí káyọ̀ lè bá àgbọ̀kún lè bá yàn án ó ṣe nítorí ọlọ́ọ̀ni illa ujirta biha àfi kí ọlọ́wọ́n bọ́ sàn lẹ́sàn biha ayé bi sababiha báyẹn wọ́n ń pè ní bá ń sababiya àfi kọ́ lọ́wọ́n sàn lẹ́sàn nítorí rẹ̀ hatta máa tẹ̀jẹ̀ àlòfin ìfìyè mọ́ àti tó fi dórí tó fi sí ìyàwó rẹ̀ lẹ̀ oúnjẹ tí ìyàwó rẹ̀ jẹ tó o bá ti jẹ́ni tó láníyàn tó dáa lórí ẹ̀ tó o bá jẹ́ni tó láníyàn tó dáa lórí ẹ̀ ó gbẹ̀san lọ́dọ̀ ọlọ́ lórí owó tó ń ná lé ìyàwó rẹ̀ lórí yẹn nítorí pé ìyàwó tó fẹ́ yẹn náà kìí ṣe pọ̀kàn fẹ́ nìkan tó máa jẹ gbádùn rẹ̀ kìí ṣe pọ̀kàn fẹ́ nìkan eléyìí tó ṣe wípé àǹfààní tiẹ̀ ọmọ lórí kíkọ gbádùn rẹ̀ lásán bíbẹ ìyàwó rẹ pẹ̀lú rẹ ìjọsìn lànàbì muhammed sallallahu alayhi wa sallam ló fi sọ pé wọ́n fi bọ́bẹ̀rẹ̀ ahadikum sadaqa nínú kọkùnrin ọ̀kan nínú yín kó ìyàwó rẹ̀ lò sàárà àmàtún ni fún àwọn sọ̀hábà wa ní ayati ahaduna shahwatahu wa yakunu alayhi fiha ajr wa yakunu lahu fiha ajr ṣé tí ẹnìkan nínú wa tó bá lọ gbádùn ara rẹ̀ ntí ń wù ó ṣe lára ìyàwó rẹ̀ tí yóò tún gba aládá lórí ẹ̀yìn anabi sallallahu alayhi wa sallam ara'aytum law wada'aha fi haram kana alayhi wizr ẹ sọ fún mi ṣé tó bá mú abẹ́ rẹ̀ yẹn tó bá kébọ abẹ́ tí ò tọ́ sí ṣé yóò fi dẹ́ṣẹ̀ àbí ò ní fi dẹ́ṣẹ̀ àwọn sọ̀hábà ni yóò fi dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni tó bá fi sínú ibi tó jẹ́ halal bẹ́ẹ̀ náà lówó tó ná lórí ìyàwó rẹ̀ táníyàn rẹ̀ bá ti dá lórí ẹ̀ àgbàlá dá lórí ẹ̀ ẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn àwọn èkéèsì owó tá a ná léyàwó lórí eléyìí wọ́n ń pè ní fọ́rùdù àyè ọ̀ràn àyàn tó jójú lówó ni ìyẹn ni pé ìwọ ọlọ́jọ́ ràn yàn lé lórí kìí sọ̀ràn yàn lórí bàbá rẹ̀ kìí sọ̀ràn yàn lórí ọmọ rẹ̀ kìí sí ọ̀ràn yàn lórí ẹ̀gbọ́n rẹ̀ kìí sọ̀ràn lórí àbúrò rẹ̀ kìí sọ̀ràn lórí bàbá ìyàwó rẹ̀ kìí sọ̀ràn lórí ìyá tó wá jẹ́ pé ó fi ìyàwó rẹ lẹ́ òní náwó lé lórí ẹlòmíì lọ́mọ náwó lé lórí kátẹ̀ pé kìí sálè kápé kìí sálè ẹnìkan ni bí àbúrò rẹ bí ẹ̀gbọ́n rẹ bí ẹ̀gbọ́n bàbá rẹ bí àbúrò bàbá rẹ wo bí ẹ̀gbọ́n àbábúrò rẹ ní wọ́n ti súnmọ́ tó wo bí ẹ̀gbọ́n bàbá rẹ àbúrò bàbá rẹ wọ́n ti ṣe támọ́ síbẹ̀síbẹ̀ nínáwó lé àwọn lórí tí wọ́n bá já láìní eléyìí wọ́n ń pè ní fọ́ọ̀rùbọ̀n kìfàì ọ̀ràn ẹ̀yàn ni díẹ̀ sí ojúlówó lórí rẹ̀ tí wọ́n bá fún wọn xayì àwọn yòókù kò sẹ́sẹ̀ lọ́rùn wọn tí wọ́n bá fún wọn tẹ́lómi bá ti fún wọn kò sẹ́sẹ̀ lórí tiẹ̀ náà tí wọ́n bá wá fún ìyàwó rẹ̀ kọ́ta ni ọba fún so eléyìí ojúlówó ọ̀ràn yẹn ni torí ẹni tó bá níyàwó kó mójútó ìyàwó rẹ̀ kó sì rí pò ń tọ́jú ìyàwó òun ìyín wá tọ́jú obìnrin látàrí ṣíṣe ojúṣe eléyìí tí ọlọ́run ọba ní kéèyàn ó ṣe lórí ìyàwó èèyàn kéèyàn ọmọ wa ṣeré kéèyàn ọmọ wa sọ pé sọ́ọ̀ mọ́ ìtumọ̀ ná lórí rẹ̀ ìwà aláìmoore burúkú yìí báyìí ìwà bàrà mọ orí jẹ yìí ìwà dákẹ́dà ah a'udhu billah a'udhu billah ó sì fi ọwọ́ ara rẹ̀ òun fi ń malé òun á ń fẹsẹ̀ rẹ̀ òun fi ń tà ń pàdánù ilé tó kọ́tọ̀ kọ́tọ̀ dá wọ́n fúnra ara rẹ̀ lọ yọ akéjì a'udhu billah ya ayyuhal ladhina amanu la tubtilu sadaqatikum bil manni wal adha kalladhi yunfiqu malahu ri'a an-nas ọlọ́ni ayé olùgbàgbọ́ òdodo ìrẹ́gùn àti ìnínilára ẹ má fi máa ba sàrà yín jẹ gẹ́gẹ́ bí tẹni tó ṣe pé náwó tiẹ̀ nítorí kárí mi. akramakumullah gbogbo tó bá ṣe ń torọ lọ gbé pamọ nítorí pọ́lọ́ ọba náà lọ́ba tí ó san lẹ́sàn lórí nǹkan tó ṣe yẹn. eléyìí túmọ̀ sí pé táwọn bá ń náwó lé ìyàwó wa lórí náà kì í kà sí pé àwọn ará ń jẹ́lé kì í sí pé àwọn tọ́jú ìyàwó wa àmọ́ daṣọ sí lọ́rùn àmọ́ sanwó létí ń gbé láì jẹ́ pé àdàníyàn kan pẹ̀lú gbogbo owó tà náà yẹn. nítorí pé tó ọba fà níyàn tó dáa sí lọ́kàn máa bọ́ sábẹ́ yìí pé tán kí lọ́ọ́ fẹ́ gbà kí lọ́ọ́ fẹ́ gbà ha ẹnì kan náà fi sọ pé tabtaghi biha wajha Allah owó tó ń ná tó ń fi ń wá ojú ọlọ sọ agbọ́dọ̀ jẹ́ káníyàn wọ́n máa dà lórí owó tá a máa ná lórí ìyàwó wa yẹn náà káníyàn wọ́n máa já sí pé à ń ṣe nítorí ọlọ́run à ń ṣe nítorí pé a fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ lábẹ́ òfin ọlọ́run ọba wa látàrí pàníyàn rẹ̀ dà àwọn kankan tá a kà fún àwọn kankan tó ṣe pé à ń wò ó gbé à ọ̀rọ̀ ànáwó lóbìnrin lórí ànóbìnrin lórí ṣe wá dì báwọn téèyàn bá ti pàníyàn tó dáa sí yóò tún di ìjọsìn torí ẹ̀ làwọn olùmọ̀ sọ yìí pé al-mubahat biha niyya tantaqilu ila at-ta'at biha niyya tantaqilu ila wọ́n ní gbogbo àwọn nǹkan tí ṣẹ̀ríyà tó ní tó bá wù ọ́ sí tó bá sì wù ọ́ má sí téèyàn bá fi lè ṣe pẹ̀lú àníyàn tó dáa kí máa yí padà yóò di ìjọsìn yóò yí padà yóò di ìjọsìn eléyìí téèyàn tara rẹ̀ tí ó fi gbà ládàá torí ẹ̀ ni wọ́n sọ pé lil wasa'ili hukmul maqasid lil wasa'ili àbí bi'ibaratin ukhra lil wasa'ili hukmul ghayat lil wasa'ili hukmul ghayat lórí nǹkan kan tá a fojú sùn ìdájọ́ rẹ̀ ó jẹ́ ti ń tá a fojú sùn yẹn tó bá yẹ pé ń tá a fojú sùn bá dà ìlànà tá à ń tọ̀ náà á gbà láàdá lórí ẹ̀ lópin ìgbà tó ṣe pé ń tá a sùn dà tó bá yẹ pé ń tá a sùn ọ̀dà ìlànà tá à ń tọ̀ náà òun náà jẹ́ tí ọ̀dà. وإن كانت ال... وإن كانت الغايات لا تبرر الوسائل tó ń ti pé ń tá a fojú sùn kò bá dáa bẹ́ẹ̀ lọ kò lè sọ ojú ọ̀nà tá a gbà ń tọ́ dáa ní ìgbà tójú ọ̀nà wọn bá ti dà bí ní ti kí wọn sọ pé mo fẹ́ fi ìfẹ́ tí mo ní sànà àbí sallallahu alaihi wasallam mo fẹ́ fi hàn ni mo sì fẹ́ káwọn èèyàn kún lákàtì fọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ìdí nu tí mo fi ń ṣe mọ́ọ̀lì àwọn wa sọ pé à àfojúsùn rẹ dà ṣùgbọ́n náà tó gbà ń kọ́ kọ̀ dà pẹ̀lẹ́gáyẹ́tò látòbárẹ́rẹ́ wọ́sílẹ̀ ohun tí mo fojú sùn kò lè sojú ọ̀nà tí mo gbà di tọ́ da nígbà tó wáyé kọ́nà burúkú lọ gbà gbà bá ti jẹ́ kọ́nà burúkú rádaràdà ni ọba gbà. so eléyìí àdéhìsì wa àtàlákọ̀ọ́kọ́ lónìí wípé tá à ń bá náwó lé ìyàwó wa náà lórí àtúgbọ́dọ̀ jẹ́ ká níyàwó dà lórí owó tá à ná lé lórí yẹn ká lè bàa jẹ́ pa gbalada lọ́dọ̀ ọlọ́run kó má bàa jẹ́ pa nánà dànù. ẹgbàá wa kejì òun alátọ̀dọ̀ abu mas'ud al-badri al-ansari radiyallahu anhu عن النبي صلى الله عليه وآله وسلم قال إذا أنفق الرجل على أهله نفقة fahiya فهي له صدقة النبي صلى الله عليه وسلم nínú hadithi abu mas'ud al-ansari al-badri abu mas'ud yìí oníjẹ ọkùbà ibn amr àbí ọkùbà ibn amr radiyallahu anhu wọ́n pè ní al-badri nítorí para madina al-badri nítorí pé ẹ̀bá badar ìnílé rẹ̀ wà badar ìnígbé wọ́n sì tún pè ní al-badri wọ́n nítorí kó tún kópa nínú ogun badar so tiẹ̀ ti di méjì badri ara badar gàgà ni badri ó tún kópa nínú ogun badar a sì mọ̀ pé gbogbo sàhábà tó kópa nínú ogun bàdà àyè wọn ga púpọ̀ lọ́dọ̀ lọ torí ẹ̀ náà ló ṣe wá nínú hadith Hatib ibn Abi Balta'a ní ìgbà tí Hatib tó fi ìwé tó fi rán obìnrin kan tó fi ń tú àṣírí pàànàbì gbógun bọ̀ wá báwọn ará Mẹ́kà kì í ṣe pé ó fi tú àṣírí torí kára Mẹ́kà ò lè múra lẹ́dà nàbì ṣùgbọ́n wọ́n fẹ́ kí wọ́n mójútó owó àti dúkìá ohun tó wà lọ́wọ́ wọn ni àṣírí ìwà tú látàrí kó lọ́n tú àṣírí ìfànàbí sallallahu alaihi wasallam ó ní kó lọ mú obìnrin yẹn wá níbi báyìí báyìí wọ́n sì mú obìnrin yẹn dé ìgbà tá a mú dé à no wọ́n lọ bó obìnrin yẹn wọ́n ní kó mú lẹ́tà eléyìí tí mú lọ sí Mẹ́kà wá ó ní kò sí lẹ́tà pẹ̀lú òun àwọn sọ̀hábà ní anábì tó rán wa kì í parọ́ inú kó fún wa lẹ́tà ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí ká wọn tó dọdọ anabi sallallahu alaihi wasallam ẹ wà mánà bó ti ṣe tó sẹmu kó àwọn aláyè sìn á já kátó lẹ padà àbí ká change envelope so wọn àjá wọn mú wá bá anabi sallallahu alaihi wasallam wọn wá kàwé yìí ìgbà tí wọn kà wọn bá rí pé Hatib ibn Abi Balta'a òun ló fìwé ránṣẹ́ sára Mẹ́kà kí ló dé ṣé wọ Hatib ọya kèfèrí lẹ́yìn lẹ́yìn tó jẹ́ mùsùlùmí ni àbódì mùnáfìkì ni ó ní à mí ìyá kèfèrí mi sì jẹ́ mùnáfìkì nǹkan báyìí báyìí báyìí báyìí ló mú mi ṣe bẹ́ẹ̀ ọ̀kan náà bá ni irọ́ ní pa ẹja bẹ lórí ìrìn anábì sallallahu alaihi wasallam anábì ní da'ahu fi sílẹ̀ fa innahu min ahli badrin torí pé ń bẹ́ẹ̀ náà tó kópa nínú ogun badr la tadri la'alla Allah qad ittala'a ala ali badrin faqala if'alu ma shi'tum fa inni qad ghafartu lakum. ọ̀ma mọ́lọ́lọ́ ti wo àwọn ẹni tó jagun Badr ó wá sọ ìpè tọ́ ẹ máa ṣe ń tó bá wù yín látòní lọ mo ti forí jìn torí ẹ̀ ìlú ṣe jẹ́ pé tí sọ̀hábí bá kópa nínú ogun Badr tí wọ́n bá ń sọ ìtàn ìgbésí ayé rẹ̀ tí wọ́n bá ń sọ biography rẹ̀ ẹ̀rí wọ́n máa fi kún pé al ipò kópa nínú ogun Badr torí pé la yastawi minkum man anfaqa min qabli al-fath wa qatal. أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى ẹni tó ṣe é pé ó ti ná nínú dúkìá rẹ̀ ó tún jagun sójú ọ̀nà ọlọ́run ṣáájú kọ́lọ́run tó fànàbì níṣẹ́gun lórí àwọn ará mẹ́kà kọ́mọlé dọ́gba pẹ̀lẹ́ni tó ṣe pé lẹ́yìn ọ̀rẹ́yìn ló ń ṣẹ̀ṣẹ̀ náwó ẹ̀yìn ọ̀rẹ́yìn ló ń ṣẹ̀ṣẹ̀ ń jagun sójú ọ̀nà ọlọ́run wọn à lè dọ́gba ìyẹn ni pé bí àpèjúwe iye kíye tọ́mọ bá bùn bàbá kò lè dọ́gba pẹ̀lú iye yòówù tí bàbá ná lọ́mọ lórí nítorí pé ńgbà tí bàbá tiẹ̀ ti ná four thousand lórí rẹ̀ kò fi lè ní achievement tó ní níbo ni four million tẹ̀ wà ìwé ṣe ná four million yẹn nígbà tí wọ́n dá nǹkan kan ní ó kúkú dá nǹkan kan ní nítorí ẹ̀tọ́ ọmọ mi ọmọ sọ pé after all ẹ̀ ńgbà tá a calculate gbogbo owó tẹ́lẹ̀ ná lólu ẹ̀ lórí náà ó jẹ́ three thousand six so nítorí ẹ̀ more times by ten ah ọ̀n tẹ́ra rẹ̀ jẹ́ sọ́jọ́ra ọ̀n kọjọra wa nítorí pé tí bàbá rẹ ń dájọ́ lórí yẹn à unrefundable ò lè san padà torí ẹ eléyìí sọ̀hábì ni ó wá jọ́kan nínú ẹni tó kópa nínú ogun Badr qala Nabi sallallahu alayhi wa sallam sọ pé idha anfaqa ar-rajulu ala ahli tí ọkùnrin kan tó bá fi lè náwó lórí àwọn ará ilé rẹ̀ ìyàwó rẹ̀ ni àbọ̀mọ́ rẹ̀ bàbá wọbẹ̀ tí bàbá bá ní bùkátà ìyá wọbẹ̀ tí ìyá bá ní bùkátà nafaqatan nínú riwaya kan ìdá anfaqal muslim tí mùsùlùmí bá náwó eléyìí túmọ̀ sí kékeré ṣe gbogbo èèyàn ni tó bá náwó aha akó oríire tọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí tó bá yẹ pé káfíìrì ni bá náwó lẹ́nìkan lórí ànádánu ni kò sí láàdá kò sí láàdá ṣùgbọ́n tó bá yẹ pé mùsùlùmí ni bá náwó yẹn léyàwó rẹ̀ lórí ó ṣe láàánú fáwọn ẹni tó yẹ kó kọ lásán làwọn fi ń jẹ́ mùsùlùmí àwọn ò ṣe ìsìláàmù mọ́ sọ̀rọ̀ sọ pé ìtúsẹ̀ náà wípé bàbá mi pẹran súnà mi after all dadi mi is an imam ẹnikẹ́ni ìmáàmù tí bàbá rẹ̀ jẹun gan ọlọ́njẹ́ bàbá ọ̀rọ̀ náà lọ ni tó bá dijọ́ gbé nígbà kìyàmù à ń bọ̀sibọ́sì ìwọ ọ̀daràn ìwọ tó sin lọ. ó túmọ̀ sí pé gbogbo orí tá n kà kalẹ̀ yìí kò lè jẹ́ tẹni kí èsè mùsùlùmí mùsùlùmí ti ń sojú sí islam torí ẹ̀rí wáyà kan tó wá sojú abẹ́ kò pé kì í ṣe gbogbo èèyàn o kété èèyàn bá náwó lórí ìyàwó rẹ̀ ṣé èèyàn tó jẹ́ mùsùlùmí tó bá náwó lórí ìyàwó rẹ̀ náfàkọ́tà wọn wá sọ pé yàwó ìyàwó àtọmọ ìyàwó yẹn lè má jẹ́ mùsùlùmí gan ìyàwó rẹ ó lè jẹ́ ọ̀kan nínú àwọn yahudi ìyàwó rẹ lè jẹ́ ọ̀kan nínú àwọn nasara torí kọ́ lọ́wọ́n bá gbà ikú ya lè fi àwọn ahlul kitab kó pé ahlul ìyàwó rẹ ọwọ́ anáwó lé lórí ẹ̀sán yìí náà ó tún kó pé ló bí àwọn ọmọ rẹ àwọn sọ àwọn ọmọdé kiri yó mọ́ lọ́wọ́ síbẹ̀síbẹ̀ òun sì jẹ́ nasraniya àbí yahudiya ọlọ́run ẹlẹ́dàá wa yóò fún ọ lẹ́sàn tó o bá náwó kan lórí wọn yà tẹ̀sí bọ̀ ha pẹ̀lú ẹ̀mí wípé ọ̀ ń fẹ́ kọ́lọ̀ wọn san lẹ́sàn rẹ̀ o ò ṣe nítorí kíyàwó ó lè bá yín ọ o ò ṣe nítorí kí mọ̀lẹ́bí ìyàwó lè gbé a ah, àti ah, ẹ̀ rìgírẹ́tì pa fọmọfẹ́lẹ́ yìí wọ́n ṣe òun fi ń wẹ̀sán lọ́dọ̀ ọlọ́ọ̀ni fahiya lahu sadaqa yóò máa jẹ́ sàrà fún ọlọ́dọ̀ ọlọ́ eléyìí túmọ̀ sí pé àníyàn jà nínú gbogbo owó tá à ń bá ná ẹ wò ṣáájú òní ẹlòmíì kò dáníyàn tó darí sówó tí ń ná lé ìyàwó rẹ̀ lórí ó sì ti ṣe twenty good years pẹ̀lú ìyàwó kìí fi síyà jẹ ìyàwó rárá kìí fòǹgbẹ́gbẹ́ ìyàwó kìí fi bí pa ìyàwó ó sì ń dáṣọ sí ìyàwó lọ́rùn ṣùgbọ́n kò láníyàn lórí gbogbo owó tí ń ná rí tọ́ láti òní lọ jẹ́ni tó yẹ pé ọmọ fàníyàn kù fi gbogbo owó tó ń ná lé ìyàwó rẹ̀ lórí ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń wẹ̀sán rẹ̀ ọ̀dọ̀ Ọlọ́run ló ti ń ládé èèyàn ní gbé èèyàn gbẹ̀sán tó pọ̀ lọ́dọ̀ lọ. àwọn rìwáyàtì mi wá tí wọn ò fi hàn pípọ̀ ń nalé lórí nítorọ́ ọlọ́run láà máa túmọ̀ àwọn náà yìí pé tọ́ ọ bá ṣe nítorọ́ ọlọ́run nítorí pé òfin ṣẹ̀ríà ó sọ pé tí ìdájọ́ bá ti jẹ́ nǹkan kan náà tí ìdájọ́ bá ti jẹ́ nǹkan kan náà tí wọ́n wá sọ sábàbí tó bí ìdájọ́ nínú ọ̀kan nínú àwọn ẹ̀gbà wa àmọ́ wọ́n sọ níbòmí falmutlaqu yuhmalu ala al-muqayyad màtó ti jẹ́ pé ìdájọ́ kan náà ni ìdájọ́ pé ẹ̀san ń bẹ fẹ́ni tó bá náwó léyàwó rẹ̀ lórí àwọn ẹgbàá wa kan wá sọ pé tó bá ṣe ń turọ ọlọ́ọ̀ tó bá yẹ ọlọ́ọ̀ ló ti ń wẹ̀sán rẹ̀ àwọn ẹgbàá wa kan sọ pé ó ṣe ń turọ ọlọ́ọ̀ wọn sọ pé ó ṣe ń torí pé ń wẹ̀sán lọ́dọ̀ ọlọ́ọ̀ so láti máa túmọ̀ rẹ̀ ni pé tó bá ṣe ń so eléyìí jẹ́ báwọn torí ẹ ẹ má jẹ́ ká láti bẹ̀rẹ̀ gbèsè ayé wa tó fi dòní yìí ó ti tó bẹ́ẹ̀ gbogbo owó tẹ̀ ń bá ti ná lé ìyàwó yín lórí ní tẹ̀ ń ná lọ́mọ lórí tẹ̀ ń ná lé bàbá yín lórí tẹ̀ ń ná lé ìyá yín lórí ẹ máa ń ná pẹ̀lú ẹ̀mí pé ẹ̀ ń fi wá ẹ̀san lọ́dọ̀ ọlọ́run tí èèyàn bá ti wá rí bẹ́ẹ̀ ọlọ́run ó tún yàn sí débi pé èèyàn ò ti ná à ń bọ̀ síbọ́sí pé ọ̀sán parí àmọ́ tí èèyàn bá ti máa jẹ́ pé ó lá àdúró owó tí wọ́n ná láwọn èèyàn lórí àwọn èèyàn yálà ìmọ̀ọ́rẹ́ ni wọ́n. sàmọ́ tó wá jẹ́ pé torọ ọlọ́ọ̀ni èèyàn ò ní rí ẹnu èèyàn gan kò ní sọ torí tá a bá ti ṣe ń torọ ọlọ́ọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà tó bá pọ́dọ̀ èèyàn lẹ́tí ń wẹ̀sán àṣedànù náà lẹ́sìn kí lèèyàn ní tí ó fún yín tẹ́lẹ̀ kí lèèyàn ní tí ó fún ọlọ́run gan sọ ó ní innal insana li rabbihi lakanud aláìmoore lèèyàn jẹ́ sí olúwa ẹlẹ́dàá rẹ̀ ọ̀dà téèyàn bá wá jẹ́ aláìmoore sí olúwa ẹlẹ́dàá rẹ̀ bó lẹ́sẹ̀ fẹ́ kọ́ jẹ́ sẹ́yìn wọ̀kánà ìnsánu kàfúrà aláìmoore lèèyàn ọlọ́run ní aláìmoore lèèyàn jẹ́ sòtí wọ́n bá wá tẹ̀bà tí oore tó o bá ṣe tó o lóṣòtì tó o ní àfi kí wọ́n moore fún ọ àfi kí wọ́n san lẹ́sàn-án rẹ̀ nítorí dájú náà ní pé wọ́n padà di òmúlẹ̀mófo nítorí pé àwọn ẹni tó ló ṣe nítorí wọn wọn ní kankan tí wọ́n fọ̀ ọlọ́run tó wá ní gbogbo nǹkan lọ́dọ̀ tó ní dáadáa tí ó fọ̀ ọ́ ṣe nítorí ẹ̀ tí wọ́n bá ṣe nǹkan torí tọ́lọ́ ò lè rí nǹkan kan gbà ní ọ̀dọ̀ ọlọ́run. ilé ìjọba àdìsí náà fi hàn wá kájọ ẹni tó so pé bàbá náwó léyàwó àtọmọ wa lórí ká máa ná nítorí pàǹwẹ́ rẹ̀ lọ́dọ̀ ọ̀la. ẹni tí bá ń se bẹ́ẹ̀ kò ní kara. kò ní kara rárá ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ kò ní máa wò ó pé ṣé wọn náà sanjọ́ àbò ní sanjọ́ ọjọ́ ọjọ́ wọ́n fẹ́ sanjọ́ lápèjúwe ní yorùbá lẹ́bù ẹ̀yin sì ti náwó lé ọmọ lórí àsìkò tó wá kú dẹ̀dẹ̀ kọ́ mọ́ sanjọ́ fún yín kẹ́ ẹ gba ẹ̀san wàhálà tẹ́ ẹ lẹ́ẹ̀ṣẹ̀ lẹ́yìn bá kú. sẹ́wọ̀n kan ló bí àdúrà yorùbá pé sísun ọmọ bá jiná kò ní bá yín sáré wọ́n <laughs> bá jiná wọn kọ́ lọ gbé bọ́ sáré nìkan bá máa jẹ sún sáré. <laughs> nítorí pé ìgbà táwọn ò sí nǹkan tá à ṣe ń torọ ọlọ́ọ̀ iná lẹsẹ rí òbí mi ìjọ pé wọn máa sọ pé skul táwọn fọmọ sí investment ni so ẹ̀rí tí wọ́n máa takò àwọn ọmọ tí wọ́n bá ti ń sẹ́sìn yà á nu àwọn òfẹ́ bímọ burúkú ọmọ tó yẹ pé yọ ọmọ sunwó ná wò ó mú sun ná dájì ah, no no no no irungba tó ń dá sí yẹn mi ìfẹ́ rú ẹ̀ because ọba ayá ni tó bá wá sẹ́wọ̀n nígbẹ́ ọmọbìnrin náà ní bá ń sì ń lo jìlbáàbù tí ń lo hijab no no no mo bà tèmi jẹ́ mo bà tèmi jẹ́ wọn bá ti yá mi jẹ́ àwọn ìyá nù wọn bá mi jẹ́ mo bà jẹ́ yọba máa fi sísọ́ọ̀sì yọba máa gé gbogbo ìjábọ̀ ọmọ dànù ọ̀dà ṣé oníṣẹ́là wa fẹ́ jẹ́ ni àbólówó nítorí dájú náà ní kó lówó nkálukú fẹ́ jẹ́ oníṣẹ́wọ̀n kò sọ́nà ni lèèyàn fi máa jó ń sẹ́ẹ̀ kódà yorùbá tún máa bẹ lọ kọlọ mọ sí wa ló ń sẹ <laughs> subhanallah tó àwa wa máa pé kọ́ mo lè rí sẹ́ kọ́ mo lè rí sẹ́ láti rán skul ẹ ó sì wá sí yẹn ọ̀fẹ́ lọ sọ̀rọ̀ rẹ di muhalim ọ̀fẹ́ sọ̀rọ̀ rẹ dàfà ìwọ tó ń kọ́ science and technology kí ló ń darún gbà títí. àlọ́ màmí tiẹ̀ sùn wọ́n fárùn gbàmọ́ lọ́wọ́ Saudi lélẹ́yìí ti ṣẹlẹ̀ ọmọ sùn lálẹ́ bàbá sì fa irun gbàmọ́ lọ pé ìwọ ń tiẹ̀ bó ṣe ń ṣe yí báyìí ọ̀fẹ́ di ẹni tí ó máa di ẹ̀sìn mú ah, ah, ẹ dàkún torí tọ̀lọ̀ ṣé ká tún di ẹ̀sìn mú tún dẹ̀tẹ̀ àmọ́ tá a bá di ẹ̀sìn mú eléyìí ò burú torí ẹ̀ ẹ jẹ́ ká jẹ́ ká níyàwó dà pápá ọmọ rẹ lọmọ àpá ọmọ rẹ ìwọ náà lọmọ rẹ ìyàwó rẹ tí ń bí máa fọ ó kè tí wọ́n bá sànù rẹ̀ tani kò sànù rẹ̀ sẹ́mi pé látàrí pé ànáwó léyàwó wa lórí ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹni tí ń ṣe nítorí pé kò béèrè oúnjẹ kó fún un kò béèrè aṣọ kó rà sí lọ́rùn ìyá ń di àwọn ọmọ ó kò rí obìnrin bẹ́ẹ̀ ta ó lóun wá ta ni ọrùn lọ́wọ́ ta ni ó sànù ọ̀n lọ́ fira rẹ̀ ṣiṣẹ́kíṣẹ́ àwọn ṣẹ́ rádaràda ó kó sọ́wọ́ àwọn bàbá àgbákò táwọn ò ní fi kọ́bọ̀ sànù rẹ̀ láì jẹ́ àwọn náà gbà kankan give and take ni ó fi di pé obìnrin míì di ẹni tí ń ṣàgbèrè tí ń ṣe zìnnà káyé bẹ́ẹ̀ náà làwọn ọmọ mi wọ́n yáyàkuyà látàrí pé gbogbo ẹlẹgbẹ́ wọn lọ sí school ìwọ òbí ọ̀ràn ọmọ tiẹ̀ ó sì lówó rẹ̀ àwọn ẹlẹgbẹ́ wọn lọ sílé kí ó ìwọ òbí ọ̀ràn ọmọ rẹ̀ nítorí wọn ní kó lọ gbówó lé kí wọn jókòó ń bẹ mélòó lèmi náà ká wọn tún máa gbówó lé kí ó áá ẹgbọ́rọ̀ so látàrí bẹ́ẹ̀ ọmọdé ní tí ọ̀lọ́ kí ó má ọ̀pọ̀lọpọ̀ ló wá ti torí eléyìí lọ bá tọ́mọ rẹ̀ jẹ so ẹ jẹ́ ká ná nínú tọ́lọ̀ fún wa wọ́n yìí kówó lọ sí sàárì wọ́n yìí kún ìkówó lọ sí sàárì kì í sì ṣe bá a bá ṣe lówó sí lápẹ̀ láyé tábà wá pé ẹ ká máa ná bọ́ bá máa tán ẹ̀mí wọ́n tán ábẹ̀dẹ̀ kọ́dà tẹ̀ ń bá ń ṣe sí ọmọ pọ̀ sí. owó tẹ̀ tún wá ná tí ò gbé ọlọ́run fún yín ládá lórí ẹ̀ ọlọ́run bọ́ sànù yín lórí ẹ̀. ok tó fi owó rẹ tó bá fi sahun síyàwó rẹ tó bá fi sahun rẹ ìwọ náà sì jẹ ń kó pamọ́ sálọ tó ń kó pamọ́. ni pé ọmọ náà ni padà rẹ olórí ibú rẹ yìí pamọ́ rẹ gbogbo gbàtà ń pariwo sólórí ibú rẹ sọ pé pé <laughs> wọ́n máa pè ọ́ lórí ikú rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ tó ń tipa nàbí sallallahu alaihi wasallam ó ní ẹ má sọ̀rọ̀ òkú láì dáa ó ti lọ bá ń tó gbélé ayé ṣe àmọ́ bí kọ́ mọ́tò ọ́ lórí ikú rẹ̀ kọ́ ti wọn. torí òfìyà jẹ wọn dọ́gba torí ẹ̀wọ́n náà kíyèsí kí ni wọ́n fẹ́ lẹ́yìn ikú rẹ̀ láti ojú ayé rẹ̀ tún tọ́ máa rẹ sí láti ojú ayé rẹ̀ má jẹ́ yọ jẹ́ ìyàwó rẹ̀ síbọn rántí kó tó ti kọ́ fẹ́ ìyàwó rẹ̀ ó dùnnú bàjẹ́ tó ń sọ pé tó bá fẹ́ mi à wàá gbádùn wàá gbádùn sí à ò ní mọ̀ yà kódà mo lè tẹ̀mí mo lè fi sàánú ẹ̀. o wa lè fowó sàánú ẹ̀ ẹ̀mí àtowó èwo ló jura wọn lọ. ẹlòmíì láàrin ọ̀sẹ̀ ní máa ra pọ̀nmọ́ two hundred wálé yọ̀wọ́ àníkún squeeze pọ̀nmọ́ two hundred yẹn sí oúnjẹ àárọ̀ ọ̀sán alẹ́ fọ́sẹ̀ kan ọ̀nà wo la ọ̀nà mélòó la gé sí. subhanallah ilaahu kèésì ti pọ́lọ́ wọn bò fún ní tó lè fi ra tó ju bẹ́ẹ̀ lọ. sobó la ti fẹ́ máa ṣe bẹ́ẹ̀ sáàtì má nà nàkúdà sàánú ìyàwó rẹ̀ sàánú ọmọ rẹ̀ ọ̀dọ́ wọ wa jẹ̀ máa sọba wa pè ní sàrà ipe sàrà ni níbẹ̀ ni tí yóò fi gbẹsẹ ńlá ọdọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá di lọ́la gbé gbẹ̀ndà kìyà. ẹgbẹ́ wa tó tẹ̀lé léyìí ó wá látọ̀dọ̀ abdullahi ibn amr ibn al-as radiyallahu anhuma qala qala rasulillah sallallahu alayhi wa sallam kafa bil mar'i ithma an yudayya man yaqut hadith sahih rawahu abu dawud anabi muhammad sallallahu alayhi wa sallam nínú hadith abdullahi ibn amr ibn al-as ọ̀kan nínú àwọn akọ̀wé anabi lélẹ́yìí nínú àwọn akọ̀wé tí máa kọ ìwé fànàbì anabi máa pàpè kọ fún wọn máa kọ ọ lẹ̀ ó sì jẹ́ ọ̀kan nínú ẹni tí anabi tún tó tún ṣe àdáyẹrí rẹ̀ nínú àwọn akọ̀wé rẹ̀ ní ìgbà kan anabi ní la taktubu anni ghayra al-Qur'an ẹ gbọ́dọ̀ tún kọ kankan sílẹ̀ má mi tó sí al-Qur'an nítorí pé ẹrù bẹ̀rẹ̀ sí ní ba anabi sallallahu alaihi wasallam pé al-Qur'an lè lúpọ̀ má sunnah táwọn ẹni tí ń kọ́ lẹ̀ tí wọ́n bá wà kíálẹ̀ kọ́mọ lọ di wípé àmọ́ aláǹka alukurani ọ̀rọ̀ anábì láti máa kà àmọ́ aláǹka ọ̀rọ̀ anábì alukurani láti ń pè lọ́rọ̀ anábì bí nǹkan ti dàrú máwùn yẹn lọ lónìí. ẹlòmíì ní sí nínú àdàkùrà aláfa ó lè máa ní qala ta'ala talabul ilmi faridatun <laughs> ala bọ́lọ̀ sọ pé tọ́lábùlẹ̀ ẹlmi fẹ̀rí ìdọ̀tún àlàkùlẹ̀ bọ́lọ́lọ́n ti sọ bẹ́ẹ̀ bọ́lọ́lọ́n ti sọ bẹ́ẹ̀ torí pé ìgbà tí gbogbo nǹkan dàrú mọ́ wọn lójú wọn ò dá màmá àkàràmọ̀kọ́mọ̀lá kírun rẹ̀ ọmọ bá ṣẹlẹ̀ kọ́dà ní ìsìn gan ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ àtọ́jẹ́ ọ̀rọ̀ làákàì táwọn lárúbáwá sọ ẹlòmíràn máa ń pe kọ́lá rasulullah sallallahu alaihi wasallam bó ní rasulullah sallallahu alaihi wasallam ti sọ eléyìí tẹ́tù máa kọ̀rẹ́ tiẹ̀ tó máa pẹ́ ẹgbẹ́ kálukọ́ kan mú tiẹ̀ tó máa. subhanallah tó kọ́mọ́ bàjẹ́ pé rúurẹ́ ọ̀sẹ̀ lẹ̀ mẹtálẹ́tì wa ní ẹ̀ gbọ́dọ̀ kọ́ kankan lẹ̀ máa fẹ́ fọ́ hàn ọwọ́ ni àfiwọ́ ìwà abdullahi ibn amr ibn al-aas gbogbo tí mo bá sọ máa kọ́ lẹ̀ ó ní tó fi dórí àdé ó ní máa kọ́ lẹ̀ ó dà ó ní gbogbo gbà gbogbo gbà tó bá sọ kí n máa kọ́ ní bẹ́ẹ̀ fil-ridha wa fil-ghadab tínú rẹ bá ń dùn àti tínú bá ń bí ọ máa rẹ́kọ́dù gbogbo tí mo bá ń sọ so ẹ rí i pé á rẹ́kọ́dù ẹ̀ rí i pé ah, mm, mm, pàbẹ̀rẹ̀ pàbẹ̀rẹ̀ kí ló dé ah, ah, àwọn èèyàn gbọ́dọ̀ rí léyìí <laughs> pé ọ̀rọ̀ tó ń sọ ń bẹ inú bí ọ tó ń tú ànábì ni ìbá máa bínú inú mi ọba àgbà kí ló dé torí pé ní sọ nǹkan nígbà tí inú mi ń dùn àtìgbà tí inú ń bí mi àfòdodo salawatu rabbi wa salamuhu alayhi ah anabi wa sallallahu alayhi wa sallam ọ yàtọ̀ sí gbogbo wa ń bẹ inú ń bíyàn ni ó tún máa sọ̀rọ̀ tó dá inú ń bíyàn ni ó tún máa sọ̀rọ̀ tó tẹbi tí inú bá ti ń bí yẹn máa parọ́ ni lẹ́ẹ̀ máa sọ̀ntì ọ̀sẹ̀lẹ̀ lẹ́ẹ̀ máa ṣépè lẹ́ẹ̀ máa wíwì kúwì lẹ́ẹ̀ máa sọ̀sọ̀kúsọ. abdullahi ibn amr ibn al-aas radiyallahu anhu wọn lọ gbẹgbà wáyé wa wọn lẹ́nu bí wa muhammad sallallahu alayhi wa sallam ni kafabil ìjẹ àtìmú rẹ̀ bá wà lọ́wọ́ rẹ̀ láàyè ọwọ́ rẹ̀ ìníjẹ àtìmú ìyàwó rẹ̀ wà ọlọ́run ló fi sí ọ lọ́wọ́ túláàsì ọwọ́ rẹ̀ níjẹ àtìmú ọmọ rẹ̀ wà ọlọ́run ló fi sí ọ lọ́wọ́ túláàsì bàbá rẹ̀ ò ní ìyá rẹ̀ ò ní ọwọ́ rẹ̀ níjẹ àtìmú wọn wà túláàsì ó ti tó lẹ́sẹ̀ kọ́ wá fi wọn ara rẹ̀ kọ́ wá jẹ́ pé kò fẹ́ kàn kí ni ìyàwó ń jẹ kí ni ń jẹ kí lòbí ń jẹ nígbà tí wọn ní but ìwọ gbogbo tó bá wù ọ lọ jẹ torí ẹ̀ ló ṣe jẹ́ pé kò bálaka ẹ̀ mọ̀ kí èèyàn lọ máa jẹun nílé oúnjẹ lóde láì jẹ́ pé bọ́yọ̀ ro oúnjẹ yẹn wálé kóun àti gbogbo àwọn ẹni tó wà lábẹ́ rẹ̀ fún ọjọ́ jẹ àmọ́ tí èèyàn ti fi kọ́ra pé màá lọ máa jẹun nílé oúnjẹ ni nítorí dájú òun náà ni pé ìyàwó àtọmọ rẹ̀ ọ̀rà rẹ̀ nítorí pé ó kéré jù tó bá ní kí ìyàwó máa dáná ni oúnjẹ táwọn bá sì ní kí wọ́n máa jẹ kò sí bó ti lè láwọ́ tó jẹ́ pé ìyàwó àtọmọ àwọn máa ríro mídìmídì tí ń jẹ nílé oúnjẹ jẹ nígbà táwọn bá dáná nítorí pé oúnjẹ tí wọ́n ń sè nílé oúnjẹ ẹ̀rí pé wọ́n máa ń sè tàníyàn tàníyàn ni tọ́ ọba jẹ tòní ó padà wá lọ́la so ìyàfu ẹ wò kó tó wọlé ẹ mọ̀ pé lóúnjẹ mi gà ń jẹ bẹ́ẹ̀ so ẹ sì rí pé lóúnjẹ mi pé yàpò yó tọ́ ọba ò lè jẹ́ kọ́ ọmọ yò nítorí ibi tí ó dùn dé tẹ̀sí mọ̀ pé àwọn oúnjẹ tá à ń sè ń lé wa kọ́ ló ń sànú wa ni ó lè jẹ́ bàtọ́ bẹ́ẹ̀ lá tí wọ́n tún fi pàmò tí wọ́n fi kẹta rẹ̀ so bó wọn ti fẹ́ serú àwọn oúnjẹ àbí fùfù múnú kì í ṣe pé ró fa mi ò á lè ró. lọ gbogbo gbogbo kò sí ọwọ́n so ó fẹ́ máa ti rẹ̀ fẹ́ Islam ọ̀fẹ́ bẹ́ẹ̀ fi ìyàwó rẹ̀ má rẹ̀ bẹ́tà ni tí wọ́n jẹ náà fún wọn jẹ kò bá dùn kò bá kan náà lẹ́jọ́ máa jẹ so má fi kọ́ra pọ́ọ̀lù ọmọ lọ jẹun ta láwọn àlùmí àwọn ìyàwó ìsábà dáná ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò tiẹ̀ máa dá wọn fi kọ kò sì sínú àlékù lọ́dọ̀ tiwọn. so ṣùgbọ́n kọ ọlọ́run ràn lọ́wọ́ oní ọ̀ma lọ ra ń jẹ bí kọ́ lọ́ máa gbogbo gbà bí kọ́ wa gbogbo gbà àtẹ̀wà mẹ́rin ṣègbò so ẹran adìẹ kìnnì ìwọ lọ́lọ́ máa ra gbogbo ẹ̀ wá tó bá sì ra gbogbo yẹn sì jókòó ẹ̀ máa jẹun torí di ebi ima kọyàn kọ ebi máa síyàn lọ́nà bàjẹ́ ntẹ̀yìn ọ̀rọ̀ kò ń lè ṣe ní bàjẹ́ láyé wà láyé ó ṣe tẹ̀bi bá mú yẹn torí ẹ̀ má fi ìyàwó rẹ ráàlì má fọmọ rẹ ráàlì ó ní mi lè má mi lè má fi wọn ráàlì torí mi lè dúró kẹ́nìkan dá mi gbèsè ìyàwó yẹn ó ń gbèsè ni ó lè jẹlé sẹ́wọ̀n ká sọ̀dọ̀ ni jẹlé báwo má ti ṣe pé búlọ́ọ̀kù jẹ búrẹ́dì so wọ́n lè sọ pé àwọn ọmọ yẹn ìfúnlọ́ra ni wọ́n kò sí wàhálà wọn náà ni tí ó fi di pé inú wọn ó di wọn tún wọn sí. nítorí pé ẹ̀kọ́jọ́ pé oúnjẹ nìkan náà la finú wálẹ̀ fún bẹ́ẹ̀ náà làwọn ìyàwó yẹn ẹ̀ tírẹ̀nì náà àmọ́ pọ̀ wá ní sànù ò ní bọ́ wọn nítorí pé àwọn bá fẹ́ràn oúnjẹ fẹ́ yàwó tẹ́lẹ̀ náà ọmọ oríṣiríṣi oríṣiríṣi náà kọ́ lọ́kùnrin ni ọkùnrin tó ẹgbọ́n gbé àdéhùn ọkà méjì kalẹ̀ so nítorí di eléyìí báyìí ó ń sànù wọn gbóníkàlùkù bá ti ṣe rí ọ̀dọ̀ rẹ ni wọ́n wà nísì má fi wọn ráre nítorí àwọn olùmọ́ni tó bá mọ lórí eléyìí lásán ẹni bú lolúwa rẹ kápọ̀ ọ̀sẹ̀sẹ̀ mí mà láyé àfẹlẹ́ ẹni bú ni ọlọ́dọ̀ọ̀lọ́ ipe nísìnyí báyìí gbogbo ẹsẹ̀ ó firi àmọ́jọ́ gbẹ̀ǹde wọn á mú fáìlì wá pé ó fi ìyàwó rẹ ó fi ráre ọmọ rẹ ó fi ráre bàbá àtìyá rẹ ò ní ọ̀dọ̀ rẹ náà wọ́n wà kó tún fa àwọn náà rárẹ̀ wọ́n ló ti tú lẹ́sẹ̀ nítorí pé kàfá bilmar isma ìyẹn ni pé isman aziman ala sahibi ẹ̀ṣẹ̀ ńlá ìní lórí olúwa rẹ̀ wọ́n ló ti tú ó ti tú lẹ́sẹ̀ ìyẹn ni pé bọ́ọ̀ bá tiẹ̀ lẹ́sẹ̀ mímà tọ́ ẹ pé léyìí lásán ló ní ó ti tú lẹ́sẹ̀ ṣe náà lọ́wọ́ àṣẹ tó mú mi sí àwọn ọ̀rẹ́ òfò ń kọ́ lẹ́kọ̀ọ́ pé kò pàyàwó rẹ̀ wọ́n kọ́ pé kọ́ pọ́nmọ́

gbogbo ẹni tó bá fàyè sílẹ̀ pé ìyàwó ni kó máa bọ̀ nǹkan yí padà ni àrísìkí ó yí sọ́dọ̀ obìnrin àìní ọ̀hún á padà sọ́dọ̀ ọkùnrin aráyé ọmọ wa pé ìyàwó ti gba sunday ó gbé sátidé lé wọ lọ́wọ́ ó ti forí rẹ̀ gba pààrọ̀ bẹ́ẹ̀ ni sísun náà lọ ni pé ẹni tí ó bá ń ná ọlọ́run máa ń fún un ẹni tí ò ń ná ọlọ́run máa ń kó parun bá torí ẹ ẹ jẹ́ ká ṣàánú ara wa gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadithi eléyìí tí ń bọ̀ yìí حديث أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعط منفقا خلفا ويقول الآخر اللهم أعط ممسكا تلفا wọ́n السي جوكا سوى دوجي ساي táwọn ẹ̀dọ́ jì جوكا nínú kò sí ìjọ kan tó ràn ọyọ àyàfi kí màlẹ́kà méjì kan dúró sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àmọ́ ìwáyà eléyìí sọ pé kò sí ìjọ kan táwọn ẹ̀dọ́ òjì sáyé àfi kí màlẹ́kà méjì ó sọ̀kalẹ̀ nínú àwọn màlẹ́kà ọlọ́run ẹlẹ́dàá o ọ̀kan nínú àwọn méjèèjì ọmọ sọ pé allahumma a'ti munfiqan khalafa ìwọ ọlọ́run máa fẹ́ni tí bá ná ẹni tí bá ná owó tó fún máa fún ní ìrọ́pò ẹlẹ́ẹ̀kejì ọmọ sọ pé wà á ti mọ̀mùsíkẹ́ń tẹ̀lẹ̀ ẹni tí wọ́n ń pa kanamati ẹ̀ tí kì í nà máa fún ní ìparun. àwọn olùmọ́ni ìrọ́pò àfi rọ́pò tánàbì sọ́ńbì òun ló ti dáa jù pé ìwọ ọlọ́ wípé tánàbì sọ pé àwọn mọ̀lẹ́kà ń sọ ló ti dáa wípé ìwọ ọlọ́ máa fi àfi rọ́pò máa fi fún ẹni tí máa ná owó rẹ̀. wọ́n ní àfi rọ́pò ṣé owó tí ó fi rọ́pò owó ni àtẹ̀sán tí ó fi rọ́pò owó àbówó àtẹ̀sán tí ó fi rọ́pò owó tọ́lá wọn ni gbogbo òtún máa ń wọbẹ̀ tọ́lọ̀ ń bá fún lówó mi àfirọ́pò ni tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó bá fún ní owó mi àtẹ̀sán àfirọ́pò ni tọ́lọ̀ ẹlẹ́dàá wa bá fún lówó tó ṣe yí pé ẹ̀san lásán ló fún àfirọ́pò ni tọ́lọ̀ ẹlẹ́dàá wa bá fún lówó mi ṣùgbọ́n tó tàtàrí owó tọ́ náà yìí tó fi bá ti aburú mi dànù àfirọ́pò ni torí ẹ̀ ọlọ́run máa fún ẹni tí bá ń ná owó tiẹ̀ ní àfirọ́pò àfirọ́pò yẹn wọ́n nítorí tá a bá túmọ̀ rẹ̀ pé ọlọ́run máa fún ẹni tí bá ń ná owó tiẹ̀ ní owó mi ìrọ́pò àti sọ́ńtì màlẹ́kà ọ̀sùn torí tí màlẹ́kà sọ fẹ̀ jù bẹ́ẹ̀ wọ́n nítorí tẹ́ ẹ bá sọ pé ọlọ́run máa fún ẹni tí bá náwó rẹ̀ lówó mi ìfirọ́pò àìmọye èèyàn lọ náwó tó ṣe pé owó mi ìtọ́lọ̀ ń fi rọ́pò rẹ̀ kò dé ba láàyè ó ti kú dípò pé ó gba omi sàájẹ́ pé nànà dànù sọ pé ọlọ́run máa fún ẹni tí bá náwó tiẹ̀ ní àfirọ́pò àfirọ́pò pọ̀ lọ́dọọlọ ó lè ó lè jẹ́ ó lè jẹ́ fi ẹ ẹni tí bá náwó kò pàdánù kò fòfò ẹni tí bá náwó kò yàtọ̀ sẹ́ni tí ọba lè náwó torí wọn sọ pé téèyàn bá ní owó lọ́wọ́ ó yàtọ̀ sí kéèyàn ní lọ́kàn ẹni tó bá lówó lọ́wọ́ ló máa lè nà ẹni tó bá lówó lọ́kàn wọn kì í lè nà nítorí pé ẹni tó bá ti lówó lọ́kàn owó máa mú wọn sìn àmì ẹni tó bá lówó lọ́wọ́ ó súnmọ́ sẹ́mi pé ọwọ́ náà là fi náwó yóò tètè máa nà yóò tètè máa nà yóò tètè máa nà owó ọwọ́ tẹ̀sí rí yìí téèyàn bá nà òun náà ò ní fẹ́ mi kò ní fẹ́ mi kò tó rọ́ fẹ́ràn kó wọn máa ṣiṣẹ́ gbogbo ìgbà kò ní fẹ́ mi kù àmọ́ tí a bá pa àkànnàmá kúdùrú náà lọ́wọ́ wa kò ní rí mi gbà torí pé tó pa àkànnàmá kò ní ṣe sọ́ọ̀lẹ̀ kò fi gbà mí torí tó bá ti sọ́ọ̀lẹ̀ yọ bọ́ọ̀lẹ̀ ìwọ ò fẹ́ kọ́ bọ́ọ̀lẹ̀ náà ni. sọ nítorí ẹ iná ló ṣe jẹ́ pé àwọn Yorùbá máa pe ahun ní pa àkànnàmá tọrọ torí tó bá ti pa àkànnàmá tọrọ ò ní fẹ́ kọ́ bọ́ dípò kó rí sísì tọrọ sì kéré sí sèsì. wọ́n wá ní ẹni tó bá wá pàkànnàmá tọrọ tí kì í náwó ìwọ náà máa fún ní ìparun wọn ní sí ìparun fún dúkìá rẹ àbí ìparun fún ẹ̀mí rẹ wọn ní gbogbo ẹwọ bẹ torí ẹ ló ṣe jẹ pé wọn ní téèyàn bá ya ahun ó súnmọ́ kí dúkìá parun mà lọ́wọ́ ó súnmọ́ kó nǹkan parun ẹ̀yin àwọn oníṣìn ahun burúkú lèèyàn ṣe ibi téèyàn ti wá rìn lọ lálẹ́ èèyàn ọmọkọ́nà bíi téèyàn gbà lálẹ́ ńgbà tán ní kíkálukú kó lé wọ kíkálukú wọlé kó lé gbélé látàgùbà ìsàgùbà wà gba kọ̀rọ̀ kan ti lé ọmọ pé kàgà ń bẹ wájú lọ bá sùn. òkúnu kàgà báyìí wọn pẹ́ ṣàánú mi bàbá kúbúrà ni o ẹ ṣàánú mi o mi bàbá kúbúrà ni o àwọn èèyàn ti bẹ bàbá kúbúrà ahùn ibi tó kù sí nu <laughs> ẹ mọ̀ pé látàrí ahùn. ẹni tó lè gbọ́ lẹ̀ gan lè sọ pé kí ni mo bá ràn lọ́wọ́ tọrọ dé ahụ rẹ̀ látàrí ahun o lè jẹ́ pé ibi tí wọ́n kù sí o bẹ́ẹ̀ náà lówó rẹ̀ owó náà máa parun nítorí pé wọ́n ní kí ló máa ń ṣe ahun tó máa ń ahun ni pé ìgbà tó rówó kan yóò mọ yóò mọ sọ pé láti jọ ìyọ́ Singapore. ẹ tún wá gbà títí gba Liberia ẹ gba Somalia kẹ wá dọ́dọ̀ wá Nàìjíríà ó oríire tó kó sí jìyà òrùn ọmọ tó yọ òrùn lọ kóló ọba ti sọ́nu kóló pétọ̀ yẹ́ dílé o <laughs> kò ní owó òun tó jáde náà látàrí bẹ́ẹ̀ kò wá ní fẹ́ gbogbo mi mà kékeré owó ti ń bẹ́ńlé tí mo bá ní kó jáde nǹkan òpó náà mọ̀ pé àwọn èèyàn ti lọ ju ń lọ látàrí àhùn. ìbá àwọn náà ní dọ́ọ̀lá mu wọ́n gbé bísínẹ́sì kan da wa bọ̀ kò sára mu bẹ̀ wọ́n sọ pé bísínẹ́sì tẹ́ bá ìnvẹ́sì nínú rẹ̀ twenty million péré náà ni tẹ́ bá ìnvẹ́sì náà tọ́lọ̀ ń bá ní kí ọ̀pọ̀ sí twenty million eré ní ọ̀padà já sí lọ́jọ́ iwájú ẹ mà ká hundreds of millions ní àwọ̀ tèmi lẹ́ ń bí ọba mi. sọ ẹlòmíì sì lọ sí àwọn adolówó so látàrí àwọn àwọn ìlọwájú generally ẹni tó bá ti ń di owó mú tí kì í bá sọ lẹ́wọ̀n ìlọwájú kódà tán bá gbé tí ó sì láǹfààní wá bá yóò lọ wọ́n fẹ́ ni torí ojú kòkòrò pé kó wá má tàn kó wá má tàn kó wá má tàn torí ẹ̀ àwọn olùmọ̀ wa sọ pé ǹjẹ́ ṣé gbogbo ẹni tí kò bá ti wá náwó iná ní irú èpè yìí tọ́ síbi nísìnyí ọ̀nàwó léyàwó lórí ọ̀nàwó lọ́mọ lórí ọ̀nà lé bàbá rẹ tí ó ní bùkátà kése gbogbo bàbá ni ọjọ́ ràn lórí ọmọ kọ́ máa náwó lé lórí o àmọ́ bàbá rẹ ò ní kése gbogbo ìyá o torí pé ìnáwó ìyá tiẹ̀ orí bàbá rẹ lọ́wọ́ bàbá rẹ kése ọ̀ràn yẹn lórí rẹ kíkọ bọ́ bàbá rẹ bàbá rẹ lówó kí lọ tún fẹ́ máa lọ bọ́ bàbá sí àmọ́ bàbá òní ìyá òní ta ló fẹ́ filẹ̀ ha so téèyàn bá pa àwọn eléyìí sọ́dà bíi kéèyàn pa àbúrò rẹ̀ ìyá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn tó jìnà ṣe tó jìnà ṣe sọ́jọ́ra wọn. síbẹ̀ náà ni kí ẹnìkan máa ṣe bára kọ́ máa fún lówó wọn á sọ pé ru yín mọ̀lẹ́kà ṣe pé fún yín lójoojúmọ́ ṣé ru wa náà ni nísìnyí wọ́n fẹ́ kọ́ mọ́síláṣí so wọ́n lọ mú three thousand wá níbi tí ẹnìkan ti kó three million wá wọ́n á sọ pé three thousand ní ìwọ́ lọ fẹ́ kó kalẹ̀ ṣé wọn náà wọ́n ní ẹni tí wọ́n ṣe pé fún nawawi rahimahullah wọ́n ní ẹni tí àwọn mọ̀lẹ́kọ̀ máa ṣàdúrà fún wọn náà làwọn tí wọ́n bá ná owó tó jọ̀ràn yà lé wọn lórí owó tó jọ̀ràn yà lé lórí ẹni kí ńná lé ìyàwó rẹ̀ lórí ńná lọ́mọ lórí táwọn òbí rẹ̀ bá wà ń kó pé kọ́sànù wọn ńná lé wọn lórí ń sì ná owó rẹ̀ láti fi ṣètò lọ kọ́ mọ́sálásí ó gbẹ́ kàga ń ṣàánú ọmọ òrukàn ń ṣàánú àwọn obìnrin tí ọlọ́kọ ń ṣàánú ọmọ aráyé orí odò tí ò sáfárá lórí ẹ̀ ń kọ́ ọ̀rẹ́ àwọn èèyàn lẹ́kún ó ń gbẹ́sìn ọlọ́run ọba ga pẹ̀lú owó rẹ̀ àlejò ò lè bá kó fi ráàlì àwọn eléyìí wọn wá bẹ́ẹ̀ táwọn màláíkà tí wọ́n máa ṣàdúrà fún lójoojúmọ́. Al-Imam Al-Qurtubi àwọn sọ pé lọ́dọ̀ kárí gbogbo ẹni tí wọ́n á náwó tọ́jọ́ ràn eni lé lórí bákan náà ẹni tí tún náwó tí ì sọ̀ràn àyàn àmọ́ tí ń bẹ wa lọ àmọ́ ṣẹ̀rí àfẹ́kọ̀ láàánú màndó bẹ́ẹ̀ náà ni ìyá ìyàwó rẹ̀ ìsọ̀rọ̀ lórí rẹ ni pé fún ìyá ìyàwó rẹ̀ lówó kan àmọ́ bẹ́ẹ̀ nù kẹ́tí ṣẹ̀rí àfẹ́ pé kó ṣe tọba wà ń kọ́ ẹni tó lè ṣe bẹ́ẹ̀ náà ni bàbá wọ́n lè ilé sànù wa òun náà wọ bẹ́ẹ̀ náà ni àwọn ẹni tí wọ́n ti ṣe báyẹn ọlọ́run ọbẹ̀ ambọ̀sibọ̀sì yóò jẹ ilé ìjọjẹ ìtẹ̀lé tọlọ. ambọ̀sibọ̀sì yóò ṣe tí ọ̀jọ́ ra yẹn ẹni tó jáhun lórí ìyàwó ọjáhun lórí ọmọ ọjáhun lórí ẹ̀sìn rẹ àwọn eléyìí wọ́n wọ abẹ́rẹ́ o ẹ ká fura ẹ kíyè sára owó wo lékún sí nítorí pàǹsà owó wo sí nítorí pàǹsà ti náà là o tó kí fẹ́ máa dànù sí ẹgbàá wa ẹni aliyadu lọ́ọ̀lìyà eléyìí wá látọ̀dọ̀ Abu Hurairah bákan náà ọ̀rẹ́ wa ńlá ni Abu Hurairah sọ̀hábí ńlá ni Abu Hurairah radiyallahu anhu afẹ́ràn rẹ̀ púpọ̀ láti fẹ́ràn gbogbo àwọn sọ̀hábà nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam yàtọ̀ sáwọn ṣíà akhzahumullah tó yẹ kí wọ́n máa làánà àwọn sọ̀hábà wọ́n máa bú wọn ìkórìíra tẹ́tẹ̀ ní sábò ó ti pọ̀ jù nítorí pé ńlọ́gbà àwọn àdìsí rẹ́gẹ́dẹ́ wá ń tú àṣírí wọn ti ń tú wọn sí hòhò lọ́sàn-án gangan Abu Hurairah náà tó tún gbà yìí wá wọn lànà bí sallallahu alaihi wasallam sọ pé al-yadul ulya khayrun min al-yadis sufla ọwọ́ tí ń bẹ lókè ó lé orí jọ ọwọ́ tí ń bẹ ńlẹ̀ lọ ọwọ́ ò ní bẹ lókè ọwọ́ tí ń fúnyàn ni ọwọ́ tí ń fúnyàn ó lé orí jọ ọwọ́ tí ń gbà lọ ẹ̀rí àwọn Yorùbá náà sọ pé òkè lọ́wọ́ afúnni gbé ẹni tí ọba fúnyàn ní nǹkan òkè lọ́wọ́ tiẹ̀ gbé ìyẹn ni pé ya afúnni má jẹ́ olùtẹ́wọ́gbà ọwọ́ àmọ́ tánra rẹ jẹ́ ọmọ ajanu ẹnu rẹ ọmọ ahóṣẹ́ ó ní ni wọ́n Ọ jẹ sàrà ń sàrà ni wọ́n ó fi ni ó ànábì jẹ fara jọ jẹ ọwọ tí ń fúnni ó lóore jọ ọwọ tí ń gbà lọ eléyìí túmọ̀ sí pé ká sojú kòkòrò láti jẹ́ni tí ọmọ fún àwọn èèyàn ń ló pé wa kì í ṣe pé ọmọ àgbà wa fún yàn àwọn ẹni tí wọn àwọn ló yẹ kó kọ́kọ́ máa fún ìyàwó rẹ ọmọ rẹ àwọn òbí rẹ tí wọ́n bá wà ń pọ̀ ẹni tí ń bùkátà àwọn lọ́kọ̀ọ́kọ́ fún o má jẹ́ ẹni tí wọ́n máa ṣe fada kírísímàsì káyé o tí à ń sì ń jẹ ìyàwó ẹ tí à ń jẹ ọmọ rẹ bí ẹni tó lórí ń kì tógun tógun tepetepe tí wọ́n kó jáde bọ́ndù bọ́ndù bọ́ndù bọ́ndù bọ́ndù bọ́ndù wọn lọ sọ fún ìyàwó rẹ pé ẹ wá wọkọ yín fi ṣe ń náwó lójú aago ẹ wá wọkọ yín nígbà tó débẹ̀ tó ní aláàjì ẹ̀yin náà tí à ń ti jẹ wá tí à ń jẹ orí máa fowó gba tiẹ̀ jẹ ó tún lòun fowó gba tìyàwó jẹ ńbẹ subahánàlá so eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe kárí mi lóde ṣùgbọ́n tó ṣe é pé ìyá ń jẹ ìyàwó wọn ìyá sì ń jẹ ọmọ wọn àwọn ìyàwó àtọmọ yín lẹ́kọ̀ọ́kọ́ náwó lé lórí táǹbì ọkọ máa náwó fún lórí eléyìí jẹ́ tọ́lọ́ fi rán ó nàkúnà ọmọ ìyá ṣe tọ́rùn وخير الصدقة ما كان عن ظهر غنى eléyìí tó lóore jù nínú sàrà àtẹ̀yìn a máa ṣe òun náà ni gbogbo sàrà àtà ṣe lẹ́yìn ìgbà táwa ti jẹ́ni tọ́ rọrọ̀ ìyẹn ni pé a ti rọrọ̀ àbùkátà kankan láwa a ti rọrọ̀ àbùkátà kankan níyàwó wa àbùkátà kankan lọ́ma ọmọ wo bùkátà ìyàwó wa náà ní bùkátà àwa náà à ní bùkátà ẹ̀yìn ìgbà náà la ṣe sàrà. kìí ṣe pé ó ṣe sàrà kìí ṣe kó tùmọ̀ àti sí ni pé sàrà tó lóore jù ní ètò ti sí ńgbà tí èèyàn lówó èyí tó lóore jù nù sàrà oní sàrà tí wọ́n ṣe lẹ́yìn ìgbà tí ìwọ fúnra ara pé alhamdulillah ò fi lẹ́yìn ti pa àwọn ẹni tí bíbọ wọn jọra ẹ̀ lórí rẹ̀ àwọn ò sí núyà ìyọ̀jẹ̀yàwó re ha tó bá ṣe sàrà ńgbà náà sàrà tó lóore nù náà nísìnyí wọ́n tí ọ̀ tọ́jú ìyàwó ọ̀ ọmọ ọ̀ ara rẹ̀ ọ̀hún abúyàn lówó ilé rẹ̀ ọkàn àbí òníkan afikun kàn àfikún ọmọ àfikún ọmọ nítorí pé òtún léṣe ilé kẹsàn-án tọ́ anabi sọlọ alaihi wasallam ni wa ẹnikẹ́ni tó bá fi lè níbi à ń tọrọ nǹkan lọ́dọ̀ yẹn Allah sọ a máa tọrọ ẹ dákun ẹ ràn mí lọ ẹ mọ á ní kí n tọrọ kankan ẹ dákun ẹ ràn mí lọ project kan tí mo ń ṣe ìgbésẹ̀ kan tí mo ń gbé dá bọ́lọ̀ rẹ dùn kóra rú kúrò níbi à ń tọrọ kankan lọ́dún yẹn ẹni tó bá ti lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba ó tó ọlọ́run ọba kó tó wa wọ́n máa ń yẹ sẹ́ẹ̀rì ẹnikẹ́ni tó bá sì jẹ́ ẹni tó ṣe é kó láyọ̀ kàn pẹ̀lú wọn bá ń tọ́lọ̀ wọn bá fún un yóò gbé ní ìlà ọlọ́run ọba ẹlẹ́dàá yóò rọ́ kankan lọ́dọ̀ ẹlòmíràn. torí ẹ jẹ́ ká fi kọ́ra alimami Bukhari òun ló ìjáde ẹ jẹ́ ká fi kọ́ra kájọ ẹni tó ṣe kpowó tọ́lọ̀ fún wa à ń ṣe dáadáa tọ́lọ̀ fẹ́ ká ṣe nínú rẹ̀ à lórí ara wa à ná lórí ìyàwó wa à ná lórí ọmọ wa à fìyà jẹ wọn ká má bàa tí yọ jẹ tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàmù ẹ rí i pé fi ọ̀ràn yàn lẹ̀ pé náfìlà ni wọ́n máa mójútó bí ẹni tó àwọn as-salawat al-mafruḍa márùn tọ́lọ̀ ní ká máa ṣe lójoojúmọ́ kì í mójútó wọn yóò máa kó yẹn náfìlà ọgọ́rùn-ún rákà lórúkọ kan eléyìí náà ti tó bóló ti tó ẹni tí ò bá sọ̀ràn yẹn kò sáàyè fún láti ṣe náfìlà bí ẹni tó pa Ramadan fi mójútó sùnyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù Shawwal sẹ́mi pé lẹ́yìn ọkàn bá ti kò jẹ́ni akramakumullah ẹni tó bá ti fi ọ̀ràn yẹn sílẹ̀ ààyè ò lè gbà láti ṣe náfìlà nítorí pé ọ̀ràn yẹn lèèyàn máa kọ́kọ́ mójútó lákòótó kan ní àfìlà ọ̀ràn yẹn ni kò náwó lé ìyàwó rẹ̀ lórí ọ̀ràn yẹn ni kò náwó lé ọmọ rẹ lórí gbogbo àwọn èèyàn yóò kù lẹ́yìn rẹ̀ àfi bàbá àtìyá rẹ̀ tán bá wà ń kó ẹni tó náwó lé lórí tó tún jọ ọ̀ràn yẹn gbogbo èèyàn míì lẹ́yìn àwọn eléyìí náfìlà lásán ni ọ̀jẹ̀ sì fún wa ọ̀ràn yẹn lákòókò mójútó. wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma taraktuhu alayhi wa la yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba. ẹrú mi ò ṣe nǹkan kan láti wá ti súnmí mi ọlọ́ tí mo wá fẹ́ràn nǹkan náà bí kó ṣe tí mo ṣe lọ́ràn yẹn lé lórí lọ. ẹrú mi tọ́ba wá ti ń mo ṣe lọ́ràn yẹn lé lórí tí wọ́n mójútó àwọn náfìlà náfìlà náfìlà eléyìí náà yóò mú kí n nífẹ̀ẹ́. akramakumullah eléyìí jẹ́bi tí a fi ìdánilẹ́kọ̀ọ́ wa tá a fi rọ̀ sí lónìí báàbò anáfàkàtì alẹ́ làyà pé ká máa ná lórí àwọn ìyàwó wa ká máa ná lórí àwọn ọmọ wa bàbá àtìyá wa bá wà ń pè ní tá a nà lé lórí ká ná lé àwọn náà lórí eléyìí jẹ́ ara ojúṣe wa eléyìí tá a gbọ́dọ̀ mójútó eléyìí tí akùdé bá bá tá a bá kùnà láti mójútó ọlọ́run ẹlẹ́dàá wa kò ní fi wá sílẹ̀ láì bí wá léèrè tó bá di lọ́la gbẹ̀ngà òkèèyàn kọ́nà ọbẹ̀ rẹ̀ dá kọjá kémi pẹ̀lú rẹ̀ kárọ́nà lọ kó fún wa ní nǹkan tí ọjọ́ ọ̀ràn yà lórí wa sí láyé ń bì kó sì wá lọ́mọ àlùjẹ́nà. subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. naam alhamdulilah bi Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tí ó dára jùlọ àti àwọn ìròyìn rẹ̀ tí ga jùlọ wọ́n ṣe àlékún dáadáa fún àwọn olùmọ̀ wa ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́ lórí dáadáa ọlọ́run wa jẹ́ kí eléyìí kó máa bẹ nínú àwọn dáadáa eléyìí táyé àtàwà tí wọ́n tí wọ́n di báyọ̀ lágbé ìdá ìyáàmà ọlọ́run ṣe eléyìí sábàbí kí òṣùpọ̀ òfin wọ àlùjẹ́nà. ṣíwájú kó tó di pé a lọ síbi ìbéèrè àti ní àwọn ọlọ́kanjọ̀kan ìbéèrè ń bí so àtúnfẹ́ràn alétí inṣàlá pé ní ọjọ́ monday ìyẹn yawm ìsìnlẹ́yìn òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ tó tún wáyé ní ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ ti yẹn kò ní jẹ́ èdè Yorùbá ni ó wáyé so àrọ̀bíyà òun ni ìdánilẹ́kọ̀ọ́ yẹn ó wáyé gẹ́gẹ́ bá a ti ṣe sọ fún wa tẹ́lẹ̀ tí wọ́n sì máa fi dá wa lẹ́kọ̀ọ́ síra tí wọ́n máa lò òun náà ni àlùfáà wa nínú ìsinyìíyà kí agbáradì ní ọjọ́ yẹn insha Allah ta'ala ọlọ́run dákun kó ṣọ́ ẹ̀mí àti àwọn àtàfẹ́ gbọ́ àti àwọn olùmọ̀ tí wọ́n bá wa sọ ju ọjọ́ náà lọ. naam assalamu alaykum oníbèrè yìí wọ́n láwọn ń béèrè láti ìjókòó ní Ogun State wọ́n ní ẹ mẹ́nubà nínú ìdánilẹ́kọ̀ọ́ wípé owó tí obìnrin tí ó bá ń ná lé àwọn ọmọ rẹ̀ lórí yóò máa bọ́ sí abẹ́ ìtọrẹ àánú wọ́n ní ṣe eléyìí ó yóò máa rí bẹ́ẹ̀ nígbà tí ọkọ obìnrin yẹn bá ti kú tó wá ṣe é pé obìnrin yẹn nìkan lọ ẹni tó kù tó mójútó àwọn ọmọ rẹ̀ ṣé àtọ̀ yìí tètè náà ló ń ṣe lórí àwọn ọmọ rẹ̀ ni. alhamdulilayi bóyá ọkọ ń bẹ láyé ti kú owó yòówù tóbìnrin bá ná lórí àwọn ọmọ rẹ̀ sàrà lásán ni ọmọ já sí lórí àwọn ọmọ rẹ̀ torí kìí sọ̀rọ̀ rẹ̀ lórí obìnrin lábẹ́ gbogbo bó tilẹ̀ wù kó rí pípé kọ́ náwó lọ́mọ rẹ̀ lórí ìwọ ọkùnrin ni wọ́n bímọ fún ọgbọ́n tó lọ́n sọ náà Al-Qur'an wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ìwọ tí wọ́n bímọ fún lọ́jọ́ ràn yàn àbá tó bàbá ọmọ sí àìránṣẹ́ pàlákàrà. naam oníbèrè ní àwọn béèrè láti Òṣogbo wọ́n ní àwọn ń ṣiṣẹ́ àwọn sì ń gbé Òṣogbo àwọn ń gbé Èkó àwọn sì ń ṣiṣẹ́ lÉkòó bóyáwó àwọn gbé ní Òṣogbo káwọn bá lọ ṣe àbẹ̀wò sí ìyàwó àwọn ṣé àwọn ò máa ṣe àdínkù nínú àwọn sọ̀làwátì táwọn bá ń ṣe. alhamdulilayi gbogbo bíkíbi tí èèyàn bá ti níyàwó láyé ilé rẹ̀ ni bàbá àjẹlù rẹ̀ ìwà àmájẹlù rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà gbogbo gbàtẹ́ bá ti wà nílùú tíyàwó yín wà yẹn ẹ máa pè sọ láti yín èèyàn ò ní ṣe kọ́sùrù rẹ̀. naam oníbèrè ní àwọn béèrè láti orogún ní Ìbàdàn wọ́n ní jazakumullahu khairan wa hafidhakumullah wọ́n ní ní Ìbàdàn tí wọ́n ti sọ wípé kí onílégbélé láàrin aago méje alẹ́ sí agogo mẹ́fà àárọ̀ pé táwọn bá lọ ṣe sọ̀látùl magrib ní masjid ní ọ̀dọ̀ àwọn ṣé ó tọ́ káwọn ṣe jámọ́rùn láàrin magrib àti ìṣà nígbà táwọn nílé jáde mọ́ lẹ́yìn magrib. alhamdulillah kì í ṣe ìbàdàn lásán ní gbogbo ọ̀yọ́ stage iná ni òfin kò ní ló gbélé yẹn ti wà láti aago méje sago mẹ́fà rọ̀ wọn á ní sí tí abatuwa ṣe sọ̀látùl magrib sálẹ̀ máa pápọ̀ pẹ̀lú ìṣà rárá kò ní ló gbélé kò sí nínú ìdíwọ́ tí àfaramọ́ láti torí rẹ̀ ká máa pa magrib papọ̀ mọ́ ìṣá magrib nìkan tẹ́ bá ti ṣe ní mọ́ṣáláṣí tẹ́ bá láǹfààní àti lọ ṣe sọ̀láàtì làìṣá ní mọ́ṣáláṣí oníkàlùkù ṣe sọ̀láàtì làìṣá rẹ̀ nílé rẹ̀ àmọ́ ẹni tó pèpè fún sọ̀lá kó ń lé ó gbélé kò di lọ́nà ike kó pèpè fún sọ̀lá pàápàá jùlọ tó bá pètò sí mọ́ṣáláṣí ní bá ń gbé wàá pèpè fún sọ̀lá ẹni tó ní onílé ó gbélé kò sọ pé kẹ́ ẹ má pèpè fún sọláàtì ẹ pèpè fún sọláàtì nítorí káwọn mùsùlùmí lè bá àmọ̀ pásìkò sọláàtì ti tó kódà kó ṣe pé nulẹ̀ wọn náà wọ́n ti ṣe sọlá wọ́n lè má pásìkò ti tó. naam níbẹ̀rẹ̀ ní àwọn bẹ̀rẹ̀ láti Ondo wọ́n ní nígbà tẹ mẹ́nuba ọ̀rọ̀ azaka nínú níbẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọ́n ní ẹni tó ṣẹlẹ̀ wípé kò tí ì san zaka kò yọ zaka rẹ̀ láti bí ọdún tó fi pọ̀ díẹ̀ sẹ́yìn ẹni náà ti wá wà nípò pé kò lówó kankan lọ́wọ́ báyìí gbèsè ní inú gbèsè ẹni náà wà bóòlù ẹni náà ṣe ṣe àwọn zaka tí ò kú yọ látẹ̀yìn látẹ̀yìn wọn. ẹni tó jẹ zaka tó ọdún tó pọ̀ láti ìgbà tó ti lówó kò wọn bá lọ bẹ́ẹ̀ títí tó fi di pé àìní tún padà gbẹ̀yìn níní rẹ̀ báwo ni àwọn gbèsè ọdún gbọọrọ tó ti jẹ fún zakat yẹn báwo ni ó ṣe ṣe gbèsè yẹn ọmọ abẹ lọ́rùn rẹ̀ títí láéláé tí ò bá san láyé tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ òkèèyàmà ìbáwí tọ́lọ̀ ọba ẹlẹ́dàá tí máa ṣe fẹ́ni tí ọba yọ zakat yóò ṣe fún un àmọ́ nítorí pípọ̀ yọ zakat ṣé yọ wà lìjánà àbí òní wà lìjánà ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ yọ zakat kò tó ìṣẹbọ sọlọ yọ máa bẹ tahtal mashia lábẹ́ ẹ̀bọ́ lọ́wọ́ ọba bá ti ṣe fẹ́ nínú ọ̀kan nínú àwọn àdìtà nàbì Muhammad sallallahu alayhi wa sallam anábì fi hàn wá pé àwọn ẹni tí wọ́n yọ zakat owó wọn láyé tó bá dijọ́ gbẹ̀ndà òkè yá ma ọlọ́run ní kí wọ́n yí owó wọn padà owó wúrà àti fàdákà yẹn yóò di sọ̀fà ẹ̀ yóò di àwọn pléètì pléètì pléètì irin eléyìí tó ṣe pé wọ́n gbégbóná wọ́n máa wá fi jó wọn lára fi yawmin kana miqdaruhu khamsina alfa sana ní ọjọ́ tó ṣe pé òdiwọ̀n rẹ̀ ó fifty thousand years ni wọ́n máa fi irin yẹn jó lára títí tọ́nà bá wá sí ìdájọ́ wọn tó bá wù yóò fi sálẹ̀ jẹ́nà tó bá wù yóò fi sínà torí pé ti ń jìyà fún gbogbo àdúrà ọjọ́ yẹn tó bá wù ọlọ́run ó lè kó tó bẹ́ẹ̀ tani mu tó bá sì wù ọlọ́run pé ẹran ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹtún lọ sọ sínú náà wáyé wa ẹni tó bá lówó kọ́ yọ zakat nínú ọ̀kan nínú àdéhùn anábì Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹni tó bá lówó tọkọ̀ láti yọ zakat rẹ̀ yọ jẹ́ wọn irú àwọn tó ní nǹkan ọ̀sìn tankola láti yọ zakati rẹ̀ ọlọ́run bó yí padà yóò di shuja'an aqra yóò di ejò olóró burúkú ejò apari wọn ní kí ló dé tó fi jẹ́ ejò apárí wọ́n nítorí májèlé tí ó wà lára rẹ̀ ó ti pa pọ̀ jù débi pé májèlé òun ní kí òun ó dúró lórí lọ́lọ́run máa fi fìyà jẹ nínú náà yóò máa sọ fún mi máa ní pé ẹ̀ ni ti wá ń gbọ́ kí burúkú jẹ kí èmi ni dúkìá rẹ̀ èmi ni pẹ́pẹ́ ọ̀rọ̀ tó kójọ láyé ọlọ́nkọ́ sànù. naam wọ́n ní ẹlẹ́kejì náà béèrè àwọn pé àwọn ṣẹ̀ṣẹ̀ gbọ́ nù ìdánilẹ́kọ̀ọ́ yín wípé ọmọ kékeré ọmọ tuntun téèyàn bá bí èèyàn ń wọn irun rẹ̀ nígbà téèyàn bá fa èèyàn wà fi tí ó bá wọn ní ọ̀dáka ṣe sàárà wípé àwọn ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ eléyìí ní kí ni káwọn wá ṣe báyìí. kò sí wàhálà ọmọ tí a bá bí lẹ́yìn eléyìí ẹ̀ máa ṣe ètò ti síwájú abẹ́lọ́n kò forí jì wọ́n. Um, naam oníbèrè láwọn béèrè láti èkó wọ́n ní èèyàn kan olóko gbé iṣẹ́ fún pé kó máa bá òun sin ẹran wọ́n wá ní ọdún dá májẹ̀mú wípé bóyá màálù ni ó ń bá wọn sin ni wípé ọmọ tí màálù yẹn bá ti di bóyá tó bá ti di ọmọ méjì ọmọ méjèèjì yẹn ó jẹ́ ti ẹni tó ni màálù òun tó ń bá wọn sin òun ni yóò ní ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n bá ti di ẹlẹ́ẹ̀kẹta dé nǹkan àwọn sáà ní pé ṣé ọ̀nà ikú tọ́ nínú òfin ọlọ́run ma. eléyìí ń bẹ ní ọ̀nà kan eléyìí táwọn èèyàn máa ń gbà láti bẹ̀yàn ní nǹkan ọ̀sìnsìn nílẹ̀ yorùbá ń bè kò sì bá ṣẹ̀rí àwọn wọn náà ní kéèyàn fún yàn léwúrẹ́ àbí kó fún lágùtàn àbí màálù fún ọmọ wa sọ pé tí màálù yìí tó bá bí ma o ọmọ alákọ̀ọ́kọ́ yóò jẹ tàlágbàtọ̀ ọmọ ẹlẹ́ẹ̀kejì yóò jẹ tẹni tó ní wọn máa pín ìṣojú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí màálù ọ̀bá bí máa ń kọ́ ọmọ kan tó ti bí ìnìkò bí mi mà tọ́ nítorí di eléyìí ìṣẹ́rí ọ̀faramọ́ ẹni tẹ́ bá gbẹ́ran fún pé máa bá yín sọ pẹ̀lú rẹ̀ dáadáa pé iye báyìí lọ́ọ́ máa gbà lóṣooṣù iye báyìí máa fún kìí ṣe Abuja wọ́n ní kí ẹ dákun bá wọn ṣàlàyé pé kí ni ìdájọ́ fọ́tò yíyà àti pé kí ni ìdájọ́ káwọn lo perfume eléyìí tí wọ́n fi alcohol sínú ẹ̀. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run èèwọ̀ ní ká ya fọ́tò gbogbo nǹkan tó bá ti jẹ́ abẹ̀mí àwa náà tá a jẹ́yìn abẹ̀mí ni wa àwọn ẹranko abẹ̀mí ni wọn àwọn ẹyẹ tí ń fọ abẹ̀mí ni wọn àwọn kòkòrò àtàwọn èèrà àwọn ẹja abẹ̀mí ni wọn òfin ọlọ́run bá ṣe léèwọ̀ ó ti ká ya fọ́tò abẹ̀mí bóyá wọn la fi yá ni bóyá kámẹ́rà la lò fún gbígbẹ́ la gbẹ́ léèrè gbogbo ẹ ọwọ abẹ tí wọn pè ní ọsùwà anabi muhammed sallallahu alayhi wa sallam wọn ni aṣẹtù nẹẹsì àdáàbò ní ọmọ alqiyama almusawwirun àwọn ẹni tí ìyá wọn tí ó lè koko jù tó bá ti jọ gbẹndà alqiyama làwọn ti ń yàwòrán nínú àdìsí kan wọn sọ fún wọn ikú kan fẹmi sí gbogbo tí wọn yàwòrán tí wọn yàwòrán rẹ láyé wọn à nílé fẹmi sí wọn lára so àwọn olómi ọmọ sọ pé fọ́tò tó ń sọ ń bẹ yẹn èyí tó bá lóògì ni yàtọ̀ sí èyí tí ò lóògì ẹni tó bá sọ bẹ́ẹ̀ yóò mú àdìsí tó yà wá kò sádìsí kankan tó yà àyàfi kó jẹ́ pé fẹ́ẹ́nu yẹn lèèyàn fẹ́ tẹ̀lé ìdí nu tó fi jẹ́ pé ńgbà tí Aisha radiyallahu anha Nabi sallallahu alaihi wasallam sọ fún kíkọ́ yí aṣọ tí wọ́n fi ṣe aṣọ kọ́tìnì ilẹ̀kùn kí ló dé torí Aisha sọ pé a agébi orí yẹn dànù aṣọ tó kù yẹn àwa fi ṣe aṣọ tìmùtìmù mò ń wò bí ẹni pé ànábì ọ̀rọ̀ gbọ̀kú sára tìmùtìmù yẹn báyìí nígbà tá a bá ti gébi orí kù mbẹ kò sí wàhálà torí gbogbo fọ́tò tẹ́yìn náà ni kò sí wàhálà tẹ́ bá ti lè gé orí kù mbẹ kò sí wàhálà àbí fọ́tò yín tẹ́ bá ní ẹ̀yẹn sáko síbi tí a máa tẹ̀wọ́nú yàrá yín ẹ má wulẹ̀ gé orí kù mbẹ lẹ́yìn ẹ síbi tá a máa tẹ̀wọ́lé sẹ ẹ gbà abẹ nígbà ẹ kú nígbà à èmi lọ fẹ́ máa tẹ̀mọ́lẹ̀ tẹ ọmọ lẹ̀ bá fọ́tò tákàdá mọ́ ń tẹ̀mọ́lẹ̀ ga ẹni ya fọ́tò rẹ̀ tó hmm, ń ga wọn ni baba sebara ti sẹ́rí àǹsọ náà nìyẹn ẹ tara rẹ̀ ẹ ma gbé nǹkan tayọ ayé rẹ̀ a sì máa pa àkọ́kọ́ sẹ́bọ sọ́lọ̀ tó ṣẹlẹ̀ lókè pẹ̀ ara ayáwòrán ayáwòrán náà ní ṣètọ́ni ti wọlé sáwọn yẹn lára ó ti wá di gbogbo bàbá àjẹntọ́ kọ́ kí ó kò bá àmọ́ kọ́ kí wọ́n yàn kọ́ sọ́dẹ̀tọ̀ àfi táàdì ti tuntun bá wá lẹ́yìn ikú ànábì ilé ìjẹ́bù sì jẹ́. ìbéèrè ẹlẹ́kejì. wọ́n ní pẹ̀fíìmù tí wọ́n fi alkohol sí. wọ́n ní lọ́fíńdà tó máa fi alkohol sí ìyapa wà láàrin àwọn olùmọ̀. ṣé alkohol yẹn gangan fúnra ara rẹ̀ sẹ́gbìn ni àbí ìsẹ̀gbìn? eléyìí tí ó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ ni pé alkohol yẹn gangan fúnra ara rẹ̀ kì í sẹ̀gbìn. nítorí pápá kan nínú àwọn olùmọ̀ gbọ́ yé pé yaqtarinu ma'a at-tanjis tó máa ti sọ pé nǹkan kan ìwọ ni ajẹ́pẹ̀gbìn ìwọ ni ajẹ́pẹ̀gbìn kò sì rí bẹ́ẹ̀ yéésì gbogbo tó ti pèlè ìwọ náà ni máa ń jẹ́gbìn torí di eléyìí alkohol yẹn gangan fúnra ara rẹ̀ kìí ṣẹ̀gbìn tí alkohol bá wà ń bẹ nínú lọ́fíńdà so kò sọ aṣọ rẹ daṣọ téèyàn lè fi sin lọ ṣùgbọ́n ìtọ́ dájú ní ká dínà sí wọ́n máa ń pèlè yìí ní khurujan min al-khilaf torí ká lè bá jáde kúrò nínú ọtọ́kọ̀tọ̀ ìnáà tí wọ́n ń gbé sí gbogbo àbáwọlé kọ̀ọ̀kan ní ìsìn nítorí coronavirus táwọn èèyàn máa sọ pé kìnnìkà percent rẹ alcohol ni alcohol yẹn gangan fúnra ara rẹ̀ kìí tẹ̀gbin eléyìí tó túmọ̀ sí pé tó bá fi fọwọ́ tó bá fi ṣe kínní kò sọ ọ́ di ẹni tó mutí so ṣùgbọ́n khurujan min al-khilaf torí ká lè jáde kúrò ní ọ́tọ́kọ̀tọ̀ so a sọ pé má fi fọwọ́ lọ́sẹ̀ mọ̀nà lọ́sẹ̀ àmọ́ tó bá fi fọwọ́ rẹ kò sí nǹkan kan bẹ̀ wàhálà lọ́fíńdà àti ọ̀pẹ́ tó pọ̀ ti wà láyé nìṣẹ́ lóríṣiríṣi etí òsì alkohólù ń bẹ ẹ̀jẹ̀ máa lò ó torí nìṣẹ́ tó bá pé lọ́fíńdà àti alkohólù wà lára rẹ̀ ló lò ẹlòmíì nìṣẹ́ lè sọ pé ah, subhanu ẹgbẹ́rú bàbá kínní oná mutí mutí là ń lọ́fíńdà ni sẹ́wọ̀n pé wọ́n lọ yàgbẹ́ àmọ́ ọ̀fọ̀dì wọ́n sì mọ̀ mélòó ló <laughs> now ní àfikún béèrè wọn wọ́n ní àwọn ṣèrìn àjò ó wá gba àwọn ní odidi ọjọ́ kan àwọn wá fẹ́ ṣe gbogbo àwọn sọ̀làwátì ọjọ́ yẹn padà lọ́jọ́ kejì táwọn tó àwọn sọ̀làwátì yẹn. bóòlù ló gbà ń lódìdí ọjọ́ kan wọn ò sọ̀kalẹ̀ ẹnu mọ́tò rárá wọn ò dúró jẹun wọn ò dúró tọ̀ ìbéèrè ẹ nídìí àlàyé. náà wọ́n ní àwọn àwọn ẹnìkan sọ fún àwọn wípé kéèyàn ra shares ní àwọn companies àìní náà láwọn bèèrè láti Èkó wọ́n ní káwọn ra shares láwọn company bíi MTN bíi àwọn nestle àtàwọn míì wọ́n ní wọ́n sọ wípé torí pé rìbá wà nínú capital wọn ibi ajẹ́ pé haram ni kí àwọn ra irú shares bẹ́ẹ̀ pé àti pé kò tún tọ́ káwọn ṣiṣẹ́ nírú àwọn iléeṣẹ́ báyẹn àwọn wá fẹ́ béèrè pé ṣé òdodo ni. àkọ́kọ́ ni pé company tá a mọ̀ pé nǹkan ti ń ṣe kìí ṣe nǹkan tó jẹ́ haram so kò sí tó kàn wá pẹ̀lú wípé bóyá mùsùlùmí lọ dálẹ̀ kéésì mùsùlùmí lọ dálẹ̀ lókun ìgbà tọkàn wa bá ti balẹ̀ kíkó wa ò ní ra jàǹbó ò ní sówó wa a sì mọ̀ pé transactions wọn kò sí rìbá ń bẹ̀ tó a lè kéésì ṣe ń tọ́jú haram iná ni wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe a lè ra shares níbẹ̀ tí bá sọ pé ìpìlẹ̀ owó wọn rìbá ni ọlọ́run ọba ọ̀bẹ yín kíkẹ́ máa wádìí torí pé gbogbo àwọn ìwádìí ìwádìí wọ́n gán alára ò ní ráyé gbé torí wọ́n gán alára náà ní ìsìn tó wọn padà ń ta búrẹ́dì níbo ló ti rówó nípìnlẹ̀ àjẹ́ <laughs> pé ká má ra búrẹ́dì rẹ jẹ ni olùkọ́ ẹgbẹ́ tiẹ̀ gbogbo àwọn wàhálà kàtí ọlọ́run ọ̀bẹ wàhálà kàmá lọ kọ́rùn bọ̀ ló kọ́ pàǹkà sọ̀rọ̀ rárá tó bá rí sẹlẹ̀mpìyàn lọ sí sẹ́ńbẹ̀ tó bá fi ọ́sà gbọ́n pé wọ́n máa yáwó wọ́n ti sẹ́ńbẹ̀ nítorí pé owó tá ń yá àyùn rìbá lò tó bá ní don't get stranded tó bá tán já bóró rẹ̀ àbí òye ọ sọ eléyìí rìbá ni so ṣé transactions wọn gbogbo ẹ̀ wá nù sẹ́wọ̀n kẹ́yìn ọ̀rẹ́ yìí lélẹ́yìn wọ̀ ibùn kan kìí ṣe pé MTN yẹn gangan ní ṣe lẹ́yìn àwọn olówó kan làwọn tún ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Hmm, oníbèrè yẹn láwọn náà bẹ̀rẹ̀ láti Èkó nam wọ́n ní obìnrin ni àwọn pé wọ́n ti wá ṣe kúlóhùn ní ọjọ́ tó ti pẹ́ wọ́n ti wá ń padà ń ronú sí kó dà pé àṣìṣe ni kúlóhùn yẹn pé ṣé kí làwọn lè ṣe tí ọkọ àkọ́kọ́ fi gba àwọn padà wọn láwọn obìnrin làwọn àwọn ti sọ kólòrò látọjọ́ tó ti pẹ́ àwọn wá wò pé kí làwọn lè ṣe nísìn kí làwọn lè ṣe nísìn tí ọkọ àkọ́kọ́ tí ó fi gbà wọn. àwọn kan ní pé gbogbo kọ̀míkọ̀mí gbogbo ìfẹ́ ọmọ jẹ́nẹ́rálì àṣìṣe náà ni màá sábà jẹ nítorí kí lọ jẹ yóò tó fi sọ pé kọ́kọ́ kọ̀ ìgbà mi à ń kó ni o ikú ọ̀rẹ́ mi kan ti ṣe kólòrò so èmi náà máa ṣe kólòrò ìtọ́jà ṣe fún ọ̀rẹ́ mi yẹn kò dẹ̀ tó báyìí ó dẹ̀ ti ṣe kólò èmi náà fẹ́ ṣe kólò ìnà nǹkan tó máa ń ṣẹlẹ̀ tó obìnrin yẹ kó lọ bẹ̀rù ọlọ́ nínú àdìtà nàbì Muhammad sallallahu alaihi wa sallam olóbìnrin tó bá máa ma tọrọ lọ́dọ̀ ọkọ rẹ̀ pé kọ́kọ́ ńlẹ̀ fi ghayri ma ba'sin láì jẹ́ kó nídìí kan lam tari' rih al-janna kò ní gbóòórùn al-janna. tó di eléyìí báyìí arọ àwọn obìnrin kí wọ́n fi sùúrù kún ọ̀rọ̀ wọn ma kullu ma yatamanna kìí ṣe gbogbo tí èèyàn máa ń fẹ́ láyé náà lèèyàn máa rí kìí ṣe gbogbo tí èèyàn ń fẹ́ láyé lèèyàn máa rí sùúrù dọ́wọ́ wa àwọn ẹ̀yà ayé nílé ọkọ kìí ṣe gbogbo tí wọ́n fẹ́ ni wọ́n rí wọ́n ṣe sùúrù lẹ́fi bá wọn bẹ̀ kí ló dé kí lẹ́yìn fẹ́ fi pìtàn fáwọn ọmọ àti yín tó fi jẹ́ pé tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ tí ò tó nǹkan kan obìnrin ọmọ sọ fún òǹsàfẹ́ lọ ni òǹsàfẹ́ lọ ni torí ẹ̀ wọ́n bẹ́ẹ̀ sì máa sọ fún pé ẹ̀yin ò ṣe má iná lọ yẹ kẹ́ ẹ máa sọ fún pé fẹ́mi padà so sẹ́wọ̀n pé ńgbà yẹn lẹ sọ anyị yín ọ̀bá yín sọ ẹ̀yin náà lẹ tún sọ náà ní ìsìnkú dákun má bínú ẹ kìlókì rẹ̀ ti ń jẹ́ ọkọ mi fẹ́mi padà mo ti mọ àṣìṣe mi láti ṣe mo sì mọ ìdá mi láì dá fẹ́mi padà ẹ̀yin àwọn ẹlẹ́bẹ̀ lọ́ba wo ìwà yín kó wo dáadáa eléyìí insha allah pẹ̀lú bíbẹ lọ ẹ padà tún padà síbẹ̀ tẹ́ bá wá débẹ̀ ẹ má bàjẹ́ máa bẹ ti bàtà lakọkọ jẹ naam. naam subhanakallah wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.